fìyìnbọn mi ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n jìyà lórí mi àfi kí tọ́jú wọn lè san kíkú mọ́mọ́ bá òbí mi ò òbí mi ò. talẹ̀ igbó yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ láyé tó kọjá òbí ò mo jìyà lórí ọmọ ọmọ lè gbà yẹ ọmọ wa dàgbàdàgbà ìjọ yẹ kó má tọ́ ojú ah! gbogbo ọmọ ẹja tọ́ ojú òbí òbí wa láyé má yẹ ká ta òbí wò gbogbo ìyà tó jẹ lórí wa kọlọ́run kó dà wọ́n sí ọ kọ́ lè jèrè ọmọ láyé yìí o àbí ọ. òbí mi ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n ṣe bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ alómi mi wọ́n ṣì tọ́jú wọn lẹ̀sán ikú pàmò pa òbí mi ọ̀. worrying. please, man again. I don't get any. Hey, I say sorry. I don't get anything I was in there like that before. No answer me. You mark my name. jẹ́ bí owó yìí. ìwà tẹ́ ẹ ṣe ó lò lọ ẹ̀gbọ́n kọ́ àfùmọ̀ sọ́gà ńlẹ̀ o sọ́gà ńlẹ̀ rárá sí òsì ìyàwó àwọn àná lẹ́sìn ẹ̀yẹ ti rẹ̀ pé tí mo tẹ̀lé bá kan náà méjì wọn ń tu ọkùnrin bẹ́ẹ̀. ẹ wá tí ẹ bá wà lọ́jọ́ náà fi sáfò ilé ẹ̀ sí kẹ̀kọ́ ló sì mọ fàtàlì mọ́ ní lójoojúmọ́ nù ló wà pé ọ̀dárí wà gbà fún ìlú ní a bá ṣàṣẹ padà bọ̀ bí kò wá túlẹ̀ ó ìwọ̀n gbọ́dọ̀ wà fàtàlì gbà fún sí ọ̀. Thank you. Really? Ẹ kú tuntun. Ṣẹ́gun ní gbogbo dáre. Mo sáré ṣe ìkọ̀kọ̀ o. Àwọn ọmọ ẹ̀gbọ́n mi wá sí mi báyìí. Ǹjẹ́ nígbà tí mo ti dé lẹ́yìn mi, mo tún fẹ́ sọ fún ọmọ màá sọ fún mi. Mo wá ojú ẹ̀ tí wọ́n sí wọn sí Àwọn ọmọ ẹ̀gbọ́n ti wá lójú ọ̀nà kan báyìí. Wọ́n mi sí mi. Ó yẹ kọ́kọ́. Láti gbà wo ni? Mi ti mú wọ́n pè ní ọkàn ọkàn ọkàn mi lè bá rẹ̀ sùn ọkàn lọ́wọ́ mi mo ṣe wà kálúwà lọ́wọ́ mi ni láti wà lọ́nà àbúlé rẹ̀ wọ́n sí ìdílé ẹ̀ ní ṣe pẹ̀lú mi. mo ṣe wá wọn kí ti twenty thousand naira sí ma wá òkè ìgbà tí ti máa lọ. Hmm, twenty thousand naira ẹ̀ẹ́dì gbogbo ọ̀gá sọ yìí ìgbìmọ̀ wa ní twenty thousand báyìí ilé ìdáyé dẹ̀ ẹ̀ mọ̀ pé mo lè sí i owó tó tẹ̀ fílẹ̀ fún ọmọ láti mú kiri mo lè sọ fún apá àwọn kan rẹ̀ lórí. kí ló máa ṣe báyìí. àwọn ọkọ mi. èmi rò pé ìyá ọkọ yìí ìyá yìí náà. ìyá yẹn ni wọ́n á sọ ọ̀hún báyìí. ìyá yẹn ni mò ń sọ ẹ̀kọ́ six níbi wá ẹ̀ sí. pé twenty thousand naira owó kan ti bá mo dé abúlé àgbà wọ́n máa wà ókè tí wọ́n bá dé ìpàdé pé wọ́n lọ sọ sí ti wọ́n fẹ́ rò wọ́n fẹ́ àdéhùn wọ́n fẹ́ ṣe é dàbí pé láì tí ń ṣe fún sí. títí mi tèmi sọ náà ò fẹ́ yé yìí náà. gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé fún mi. ṣé nǹkan tó ṣẹlẹ̀ ní pípé àní owó kankan nínú ilé. ẹ wò kárí kò ń ṣe oúnjẹ tààrà sílé gan ni tá à ń jẹ díẹ̀díẹ̀ àwa kò mọ̀ tó bá ṣẹlẹ̀ sí wa èyí náà dẹ̀ mọ̀ pé bọ́ yóò kú jẹ́ kí n ṣiṣẹ́ ká ní mo ṣiṣẹ́ sí ni màá mọ̀ nǹkan tí màá ṣe ní ìlówó lọ́wọ́ àgbà tó ṣe kó fẹ́ mo fẹ́ ro mọ́ aṣọ àbí mo fẹ́ kó lọ síbò mi ìyá mi náà lè sọ yìí ẹ sọ fún mi pé ẹ ò ní tẹ́ kọ́ bọ̀ lọ́wọ́ mi. ẹlẹ́dàá yín kúkú mi ì lè gbúrọ̀ fún yín mi ì ní kódà mo tẹ̀ ṣe ìwé gbẹ̀gbẹ̀ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kì í sọ pé mi yá mi two thousand ká tẹ̀ ṣe ìrora fi manage ilé mi nǹkan tí mo lò kékeré ni ẹ lè dá mi bọ́ lọ sí àwọn ẹlẹ́dàá yìí ah. Thank you ṣé kò ṣe pẹ̀ tí fún wa ni mo ṣì rò pé bí akẹ́sáré ṣe oúnjẹ fún ẹ̀kẹ́ jẹ mo dẹ̀ ṣe súpù láì fún yín jù. ẹ ṣe sùúrù iṣẹ́ tí á ń bínú nìyẹn ni bàbá ọkọ mi. twenty thousand naira tó wà lọ́wọ́ mi nílé nígbà àkọ́kọ́ bí arúgbó gẹ́lẹ́ ṣé kí èmi wá kúrò nílé ìgbà ẹ̀rọ lọ ṣé o fẹ́ gbọ́n yín bá dé màá ti ṣe. wọ́n jìyà lórí mi àfi kí tọ́jú wọn lẹ́sàn-án kíkú mọ́mọ́ bá. ìdè díẹ̀ lọ kà lọ́rẹ̀ sẹ́ wọ́n ń gbóná. ẹ̀yẹ́ láti lórí mi yóò rògbò yín lọ sùn ètò torí kí n lè gbé yín lọ nínú ìṣèjókòó síbi ẹ jẹun ká lè máa lọ ẹjọ. ìṣèwọ́n tó pẹ́ ọkọ̀ tọ́jú mi máa tọ́jú ìwọ náà. àmín. wà á ní gbọ́nà ààrẹ tọ́jú ẹ. àmín àmín. wà á fẹ́ ìtìjẹ́ wọn mọ́. àmín. wọn láàánú ọlọ́run àbámẹ́ pọ̀ sí ẹ. àmín ẹ wò mọ́mì ẹ fi àdúrà ìsílẹ̀ fún ti ẹ jẹ́ kọ́kọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀jà kan lẹ́ka gbogbo lẹ́sìn. ilé náà sì gbóná. irọ́ irọ́ irọ́ irọ́. àgbo ni àgbo mi àgbo. wọ́n ní kó bá ti wọnú ẹ̀ báyìí tó bá ti dénú rẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀ báyìí ara ó tù ọ́ ni. àyè òun ẹ wò dájú ká jẹ́ ọ̀sìpìtì náà kọ́ yẹ nǹkan tó máa ṣe wọ́n wò ká lè mọ̀ tá a fẹ́ sí. ẹ̀rọ àti ẹ òbí ẹni làálàá ẹni àwọn ṣáàlì ìtùnú ayé. ìsọlọ what is this. orúkọ tó wà lẹ́yìn sí. orúkọ mi ló wà lẹ́yìn. ẹ jẹ́ pé ilẹ̀ gbogbo nǹkan tó wà nínú ẹ̀rọ àti sá. n rò pé ṣe o sọ fún pé sáàkìlẹ̀tà tó wà lóyè mi ni mo ní. abẹ́ẹ̀kọ́ èmi ni wọ́n sáàkì tọ́lé kí ni kí ni mo ṣe. nǹkan tó ní kí fún yín nìyẹn sá. wọ́n lọ sí rẹ́rìn-ín gbà tó fún mi. wọ́n tọ́ ni mo fún mi nìyẹn. sọ́ọ̀rì sá. Ibo lẹ́nu sọ. Kí ni tiẹ̀ pẹ̀lú mi? Ṣé bí ọ̀gá kan ló sọ pé fún ẹ ní lẹ́tà ìkókó fún mi? Wọ́n lè wà ní ọ́fíìsì bẹ́ẹ̀, wọ́n wọlé tiẹ̀. Ẹ sà, wọ́n ti ní tọ́ba ti dé ká má yọjú sáwọn. Ó bàjẹ́. Ó tiẹ̀ kọ́kọ́ sọ fún mi lẹ́ẹ̀kan pé orúkọ olúwa lẹ́yìn envelope tó wà lọ́wọ́ mi dábìí orí òpè. Gbogbo ṣe bá mi sọ̀rọ̀ ìgbà wọn lóde. Gbogbo àwọn pépà ládàáda tó kó dé tọ́kọ̀ fi ṣàánú ẹ̀ kókó jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ bí ṣé Mr. Dàpọ̀ létẹ̀ ìpariwo. ẹ máa mọ mo ní bàjẹ́ tó dé lánàá ètò bẹ́ẹ̀ sì ní bá a sọ̀rọ̀ tuntun tó bí ṣẹ̀ṣẹ̀ wọ́n ń bọ̀ kọ́ tọ́lọ́ fún mi. bọ́ọ̀lù ìbá yìí sọ̀rọ̀ ṣẹ́yìn nìkan lẹ wà ń lè ṣẹ́yìn last month ẹ tọrọ àyè same thing this month ẹ tọrọ àyè two days ẹ lo a week gbogbo ṣẹ́nu láti máa ṣe overnight kí n lè cover up iṣẹ́ tó wà lẹ̀ ẹ́ result board meeting lẹ rí lọ́wọ́ yín yẹn o kẹ́ accept ẹ̀ bẹ́ẹ̀. my dear ọkọ mi kí ló dé mo ṣe bá mi sọ lórí fóònù yẹn mi understand kí ló ṣẹlẹ̀. Sacked. Sacked. Kí ló dé? Kí ló ní bẹ́ẹ̀ ṣe? dúró níṣẹ́ mo mọ̀ ń travel káàkiri bẹ̀rẹ̀ kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ti ọ̀rọ̀ mọ́ mi ni wọ́n mi ní sick gan ló fà á kò sí kan tí mo fi explain fún wọn tán ṣáàní pé ìzára kì í máa lọ sí complaint wọn mi bá dálẹ̀ tàbí kí n wáṣẹ́ sí gbogbo ẹ̀ pé àwọn ní ìdí service mi. ẹ sọ̀rọ̀ mú mi yìí fún wọn wọ́n lè ti torí ẹ̀ sáà kì í ìdùnnú ṣé òun ni. níwọ̀n ìgbà tó jẹ́ pé nítorí ọ̀hún ènìyàn ṣe sáàkì yẹn ẹlẹ́dàá máa pèsè mí fún yín lágbára ọlọ́run èmi náà kúkú ń ṣọlẹ̀ lẹ́yìn kẹwọn sátífíkẹ́ẹ̀tì yín kẹ́ tún bọ́ síta ẹ̀rí iṣẹ́ mi ni. mo ṣẹlẹ̀ dáhùn bí mi bẹ́ẹ̀ bá ti mú dáhùn káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti lóyún oríṣẹ́ ìdààmú ohun tó fẹ́ dáhùn káàkiri máa mú sátífíkẹ́ẹ̀tì kí for there take care easy now wo ẹni tí mo lọ ka ó lọ máa padà tẹ́lẹ̀ ọ̀bì fún ẹ kó o jí ṣọlẹ̀. òbí mi ṣe bẹ̀bẹ̀ fún mi mo jìyà lórí mi àfi kí sọ́jú ọ̀lẹ̀ sàn kíkú màmá bá òbí lọ. ẹ̀rọ yà ẹ fún mi ní five minutes ẹ̀ máa pè é padà just five minutes ẹ ṣe. Báwo? Báwo? Ó ṣàmà sọ fún mi pé mo ra inú sí i. Pé mo sọ fún orí pé ara mi mú mi. Pé mo bẹ̀rẹ̀ láti lọ sẹ́yìn. Tí mo fi wá lọ náà tí mo fi padà dé tẹ́lẹ̀ wà díẹ̀ pé mi pé kí ló ṣẹlẹ̀ báwo nǹkan ṣe yàgò ọmọ. Ọ̀gbìn ṣe jẹ́ òògùn ṣe láti dá mi. Ṣàkàlẹ̀ ẹ̀ ká lè rí sí ìjókòó pé mo sì. Ìrọ̀lẹ́ mi tó wà ní Sẹ́nẹ̀gà lókè fún ọ alẹ́ ìjìká lóde ìṣòro ẹ̀kọ́ olórí lédè yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátá nínú èdè máa dá sí kò sí nǹkan tó ṣẹlẹ̀ báyìí láyé èmi nìkan ti máa ń lòdù sí mọ̀ ní kó dáa ṣé tó máa ṣẹlẹ̀ mo wá béèrè kún owó yín ẹ̀rù tí ẹ̀rí dá wa lóògùn ẹja fìtòrò tí wọ́n lè wọ́n ti máa máa tó bí yín àwọn òbí tó bí yín sọ̀rọ̀ parí ta ẹ̀rẹ́ máa ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀sán àwọn òbí rẹ̀. dàpọ̀ wọ́n lù mí ṣé wọ́n ti fi ṣẹ́bi sílẹ̀ kí lọ sábúlé kí lọ kó àwọn òbí wa kí kó wọn lọ tí mo mítì tí mo lọ káàkiri àbí kí ló sọ fún mi ọlọ́fọ́ ọlọ́run náà I'm sorry, boss. I'm sorry. Ah, nǹkan tó ń fa àti gbogbo ẹ̀ fi ń kàn mí lára bó ṣe ń kàn mí lára ẹ̀ náà nìkan ló tún ṣe ẹ ọjọ́ méjì ni mo tọrọ ọmọ iṣẹ́ pé mo fẹ́ fún àwọn òbí mi àti máa fi dé bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìkan tí mo bá mo ṣàlè fún wọn lẹ́bẹ̀ẹ́ ó ní kí ọ̀sẹ̀ kan ni mo lò ń bẹ̀ máa fún àwọn ọ̀nà débi iṣẹ́ wọn ti sáà ẹgbọ́n kan tí mo sọ ibi tí mo kò sí dàpọ̀ wọ́n sì wọ́n tó fẹ́ ṣe sí kò sí tẹ́ fẹ́ ṣe sí kó wọ́n sáà dàpọ̀ kò sáà yìí èmi kan dúró kí èèyàn bìnrin ọjọ́ méjì kó lọ ọjọ́ mẹ́ta kí n sáà kẹ̀dà wọn ni. Ah, ṣó lè tó bẹ́ẹ̀ nígbà. pàdé mi. ayé ọgbẹ́ kò sáyé ń bẹ́ẹ̀ ni báyìí báwa wọ́n sọ fún èyí ti pọ̀ rí ìṣẹ̀ṣẹ̀ kò sáyé ń bẹ́ẹ̀ lè ráyè jókòó. jáde bá ẹ bá wọn lọ mà ti wọ ọkọ̀ gbogbo nǹkan mà ti ń di ojúlú lọ báyìí nínú ọlọ́ tí o bá sí ibẹ̀ kí ló fẹ́ pariwo èmi àti ilé ìkó láti lọ pariwo kí ló fẹ́ pàdé ẹ̀tí ẹ̀kọ́ tó sọ pé ó máa gbá mi lójú. ẹ dàgbàdàgbà wá sùn nílẹ tó ah sọlẹ tó ń wò yìí ó burú fún ojú gbogbo nǹkan fẹ́ sọ ṣùgbọ́n lẹ́yìn mo dúpẹ́ lọ́dọ̀ náà um, ṣé mrs níbẹ̀ wà kọ́. Tuwale, ẹsẹ̀ o, ẹsẹ̀ o, kò ní sáyé bí ara lápáta, ẹsẹ̀ rẹ̀ rí rẹ̀, sí ọ, ọmọge ẹsẹ̀ fún dáadáa ó ti ìkẹ́tẹ̀ gbá tiẹ̀ ni wọ́n má gba padà wọlé wọ́n sọ bí ẹran alápàdà bó sì lọ gba sàlẹ́jì wọ́n sàlẹ́jì ẹ̀ sórí bọ̀ gba dùgbẹ̀ wọlé dùgbẹ̀ tí mi ò rí rẹ̀ ní ọjà lé onírànú omi ìkẹ́ gbá tiẹ̀ ní bọ́ pa tó tún padà wá ní àìkò ní wọlé n ò ní jẹ́ wọlé bí jẹ́ wọ̀ ẹjọ́ tó rọ gbogbo ohun tí màá fi ṣoríire ni kí n máa wà ìwọ mo sọ fún ọmọ wọn ló yẹ kí n máa pé kò sí ọ̀nà tí mi ò fi ní ṣoríire lọ́dọ̀ yìí ẹ ọmọ ṣe máa tutù ìdíkẹ́ ayé ẹ̀dọ̀ fún ẹni ọwọ́ àlàáfíà ṣe gbéra ni. ẹ kí ló wà náà. àwọn nǹkan tí ń lò ní ìmọ̀lẹ́. ẹ tọ́jú sẹ́yìn kùlé àbí ẹ kò lè wúlò lọ. kò sí ẹ kò lè wúlò bẹ́ẹ̀. gbogbo ọ̀nà tí mo ti ń bẹ̀ ń bẹ̀. gbogbo tó bá wà ẹ gbé sílẹ̀ ẹ ì lè gbé lọ pẹ̀lú mi. púpọ̀ gbàálẹ̀ wọ́n padà wá gbé. ẹ̀yin tẹ bá nílò àbí ṣebí tẹ bá ní ìdẹ ẹ padà wá gbé ẹ ṣàgbélẹ̀. Thank you ẹ wo ẹ bá wọn kéèsì wọn yẹ ẹ bá wọn kí bẹ́ẹ̀ máa ní Nígbà tẹ́ ẹ jẹ gbèsè báyìí tẹ́ sá lọ, ẹ kìí bí ẹ tí ìwọ̀nyá kẹ́ ẹ bìyẹn kán lẹ̀ kán lè rí mú. Nígbà tẹ́ ọ̀bà bẹ́ẹ̀ yìí, ẹ wà tẹ́lu níbi tẹ́ ẹ gbèsè sí. kú ìgbọràn ìgbọràn sàn ju ẹbọ. arábìnrin ọjọ́ wo ni ọjọ́ bí àwọn òbí ẹ méjèèjì. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọjọ́ bí wọn àti pé àwọn méjèèjì kan ti ṣe ọjọ́ bí wọn ní inú ọdún táwa fún àwọn méjèèjì lọ́jọ́ kan ṣoṣo. wọ́n bí ìwọ̀n kò sówó lọ́wọ́ mi báwo ló fẹ́ ṣe. wá gbogbo ọ̀nà kọ̀ọ̀nà tí o bá mọ̀ lórí pé o ṣe ọjọ́ mi fáwọn òbí ẹ méjèèjì o yá dìde dìde kí ẹ lọ rí wọlé láì tó pọ̀ tó fẹ́ lẹ́rọ. gígùn màmá pààrọ̀ fi mi ò talẹ̀ igbó yẹ ká máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ láyé tó kọjá òbí ọ́ mo jìyà lórí ọmọ ọmọ lè gbà yẹ ọmọ wa dàgbàdàgbà ìjọ yẹ kó má tọ́jú òun yọ. ọ̀run ẹni ṣàlóbi ẹni ah! gbogbo ọmọ ẹja tọ́jú òbí òbí wa láráyé níwáyé káta òbí nù o gbogbo ìyà tó jẹ lórí wa kọlọ́run kò ní àwọn ẹjọ́ kọ́ lè jẹ ọmọ láyé yìí o. Yàbọ̀, tí bá gbọ́ dada, ilé òfìsí fún bàbá àti màmá wa. Tó mú mi lọ́kàn tí mo fẹ́ ṣe. Gbogbo nǹkan tí mo tẹ̀ wò ni pé èmi lówó díẹ̀ lọ́wọ́ tẹ bá tiẹ̀ lè fún mi ní bí hundred thousand naira lọ́wọ́ yín nǹkan tí mò ń wò nìyẹn. will you shut up your mouth? lọ́wọ́ ṣe ń sọ̀rọ̀ jọ ló fẹ́ gbọ́kàn o ò níṣẹ́ o ò lábọ̀ o lọ sábúlé o lọ gbé ọ̀bá àtàwọn wá sẹ́kọ̀ọ́ o tún fọ́ gẹ̀rẹ̀ o ní bá tèmi fẹ́ ṣe fún wọn àwọn ọmọ oníṣẹ́ àwọn ètò ń jẹ́ kiri. bọ́lá kí lẹ̀ ń sọ yìí ó yẹ kẹ́ ẹ̀ understand mi látọ̀ ṣe pé ìyá tèmi nìkan lọ̀rọ̀ tí mi tó wà lẹ́sìn fẹ́ ṣe bẹ́ẹ̀ dé fún ṣé bí ìyàwó àbíjèjì ni ẹ tábà lè ṣe bẹ́ẹ̀ dé fún wọn inú wọn máa dùn náà. ọ kí ló yẹ ni abọ́ ń bọ́ orí ẹ sọ̀rọ̀ ìwọ ní gírágà ọmọ yìí ọ lọ́wọ́ ọ dábọ̀ olùfẹ́ ṣe bẹ́ẹ̀ fún òbí wa àwọn ọmọ ọmọ jẹ́ gbé. ṣé ìjọ mi nìyẹn ní àbíké mi ò lówó lọ́wọ́ ó ní bọ́lọ̀ ṣe pé ẹ fi rán náà létí mi ẹ wo wá fẹ́ mi lè bímọ. ó dàbọ̀ wàá ṣe lẹ́yìn ni 你谁苦不辛苦？我是工 ìrànlọ́wọ́ wo gan wà mí tí ò bá ṣàkíyèsí ìrànlọ́wọ́ owó sọ́ka gbọ́. ò fún ẹ lẹ́yìn tó lọ́kàn lé aṣọ ṣàlùwọ̀ sọ̀rọ̀ yẹn kí ló tún fẹ́ wá wá síbí tó bá ṣọ̀rọ̀ owó. owó àwọn ọmọ àtúbí five hundred thousand. five hundred thousand pọ̀ bí five hundred ṣe. kàṣà sọ pé bí a bí three fifty thousand three fifty yẹn náà tún pọ̀ pọ̀ jù. èyí ló gan ló wá ní ìjàbí káṣà sọ pé bíi one fifty sí two hundred o lè yẹn o ṣe pé gbogbo wa tà nínú ilé yìí ká lè rí two hundred àbí one fifty òun kó fún ẹ tó tó ó ti tó ẹ ẹ kàn kí ni nǹkan náà pàtó tó fẹ́ fowó yẹn ṣe. Ah, nǹkan tó mo fẹ́ fowó yẹn ṣe nǹkan tó fẹ́ fowó yẹn ṣe kò rí mi màtẹ́ ṣàmọ̀ pé ọkọ mi ò níṣẹ́ lọ́wọ́ kò sí nǹkan kan lọ́wọ́ wa ìjọ ìṣe ní sáà ọkùn mi ní ọkùn. sábẹ̀ wá wá two hundred thousand báyìí mm. ah hmm. two hundred yẹn náà pọ̀ díẹ̀ o. Ah, ah, juice long time kí ló ṣe dúpẹ́ náà. àpò ah, ọlọ́run àṣẹ mi rí èmi wà nílé a máa sọ̀rọ̀ létà. ṣe bẹ́ẹ̀. owó lọ̀rẹ́ yín wá wá. ṣé ìdàlẹ́ ká pẹ̀lú àbíkí? nígbà tó máa lọ mú wọn bí ẹwà látàbí ìdáná rẹ̀ nìkan ló fi ṣe kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò lówó lọ́wọ́ ó tún wá ń dábàá kó fẹ́ ṣọjọ́ bí fún ọmọ bí ẹ̀ dàpọ̀ even fún ọmọ nǹkan tó ń ṣe rárá. wà ló dé ìlú fún ọ ó dẹ pariwo àwọn ohun mọ́mí ẹ̀ ti láti dá sọ̀rọ̀ pé wọ́n wà lórí tó fẹ́ kàn gbọ́ ogun tó ṣẹlẹ̀ ní. ọ̀rẹ́ òde yé mi mọ́ tí mi ni mo sọ yẹn kó yé mi fẹ́ ṣé kìí ṣe pé kí n wọlé tù mí nítorí olùwà nínú lọ́wọ́ sí i lórí wọ́n mọ̀ ṣe kí lẹ́yìn ṣe kí n tún fẹ́ pariwo fún láàrin èmi ìwọ àtàwọn ọ̀rẹ́ mi àwọn àmì ìkó ẹni yé mi tí ò bá dé wọ bí bá bẹ̀ pẹ̀lú ya ayé náà. tó bá yá wà ní bọ́dà ìbínú sí ẹ ó ṣe ní bínú sí ẹ ṣe bẹ́ni tó máa jẹun tó máa yọ òun máa rántí kò ayọ̀bá ayọ̀bá ayọ̀bá ayọ̀bá ayọ̀bá ayọ̀bá dárúkọ ìgbọ́n tí wọ́n rọ̀ mọ́ láàrin èmi àti ìdá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìdá tí mi ò mọ ọdún tó máa wà. yàtọ̀ tí wọ́n bá wá sọ fún òun fẹ́ bá bọ̀ wọn bí wọn ṣé wà ní kọ́ máa wà wọ́n wọn. láì tó fi lè máa bọ̀ nígbà tó ṣe tó lè máa bọ̀ bọ̀ àti o tó wà nínú láàrin èmi àti àjò ìjì lọ. tó bá mọ̀ ọkọ tí etí mi mọ ètò owó kó gbà lọ́wọ́ ọmọ ọ̀rẹ́ mi lẹ́yìn ṣé wọ́n dẹ ló fà á ṣé mi gbọ́dọ̀ sọ fún wọn wípé ọjọ́ ìbí ló fẹ́ fowó ṣe àbí màmá wò é níran nígbà tí ọ̀rọ̀ birthday party tó dẹ̀ ti fẹ́ sọ ẹ̀dá aláìsàn kalẹ̀ sílé. dúpẹ́ dúpẹ́ dúpẹ́ nínú ọjọ́ tó dábàá ìmọ̀ àtẹnumọ́ ọ̀rọ̀ mo ti yẹ mo ti ń ké láti gbà tó ti dé láti alẹ́ owó tún sọ iná ṣé mi ní yẹn ni eré náà wọ gbogbo dàbí tí mo dà káàkiri lórí àwọn ọ̀rẹ́ mi tí mi gbé owó gbà lọ́dọ̀ èèyàn kan ṣojú mi sọ fún mi twenty thousand naira ní ọ̀la wọ́n lè tó sọ ìmú ti ní ẹ̀rọ lè ti dúpẹ́ lọ́wọ́ ìwọ ọmọ dárúkọ ẹ̀gbọ́n mi má lè dárúkọ ọkọ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe fún àwọn òbí mi bó bá ṣe gbà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi mi ṣe wà ní àti kékeré ni mo ti ṣe ó dẹ̀ ti mọ̀ mi lára fílẹ̀ bẹ́ẹ̀. mo ti gbọ́ ẹ̀ látọ̀nà ẹni àwọn ká bàbá ṣe jẹ́ sóye yìí sí ọ lèèyàn ṣe kàn wá sí ọmọ káàkiri. èmi ti dùn ọ́ láti ilé ìwé tó ń gbà. ìṣíwọ́ kò ṣíwọ́ ìṣíwọ́ ẹ̀ fún àṣírí rẹ̀ báwo ló lè. jẹ́ ẹ̀. eléèrú tí mo ta tí mi fẹ́ ọ̀nù. ọ̀tá ń jẹ́ èyí ni ọ̀gbọ́dọ̀ mọ̀. mo dàrú wù jàre bó o bá pa mí láyò mi èbó náà bòmí lọ dé mi ló ti pẹ́ láyò. Bàbá méjèèjì lọ ta. Yóò dá fún ọ. Kọ̀sán bímọ. Ẹ ká sàn sà. Ọ̀rọ̀. Àìsàn. Ọ̀rọ̀ ṣe. Àìsàn. Ẹ kọ̀sán lọ́dọ̀. Ẹ kọ̀sán lọ́dọ̀. Ẹ rà sàn. Ọ̀ṣẹ́. Ẹ sàn wọ́n mi ni mò ń <laughs> ọ̀gá ni ẹ̀ torí bó o bá ń ṣọ̀gá o ò lè gbọ́ pára mi ò yá kò bá yọjú sí mi ìgbà tó wá tẹ́ ẹ lọ́rùn sí tó wù ẹ́ àsìmásìta àbí lẹ́yìn olóyìnbó pè ìwọ wa ń bọ̀ ayé yẹn sà ní ìta kí ni mo mọ̀ tí mo mọ̀ èrò ọkàn àjọ ọlọ́run ló lè mèrò wọn àjọ ọlọ́run ló lè mèrò bí ìmèrò ọkàn ètò bá bọ̀ láti ṣe yẹ sà bá a bá fi rẹ̀spẹ̀tì sí o lè jẹ́ pé irú jẹ́ ibi tó fẹ́ ṣe fún mi ọlọ́run yẹ sà yẹn lè gbà wọ́n lè yẹn lè gbà fún ọ. ẹ má sọ̀rọ̀ jù gbogbo tẹ́fẹ́ sọ gbogbo ẹ̀yin ti mọ̀ ṣẹ̀rí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ni iṣẹ́ pọ̀ iṣẹ́ yẹn gan-an kì í mi fẹ́ wá wòyìn lábúlé ẹ jọ̀ọ́ ẹ má nítorí wá sí pé gbogbo owó náà yẹn gangan máa fún yín padà ẹ jọ̀ọ́ ẹ má bínú. gbọ́dọ̀ kò kúkú lábò ó ti owó rẹ náà wọ́n retí owó rẹ náà ló wò rẹ sàn owó rẹ ló mú un lára dá lákọra ń ọmọ tó ń sunkún agbádá alárùdálẹ̀ ọkọ̀ tipa iṣẹ́ iṣẹ́ ọ̀jẹ́ ọ̀ráyè iṣẹ́ ọ̀jẹ́ ọ̀ráyè tọ́jú ìyá rẹ̀ ọwọ́ àwòrán yóò ti kú èkú kò lè kú. bó bá jẹ́ yẹn ló bá wà mi wà láyé mo wà láàyè ọlọ́run tí ò ní fìyà jẹ mí ló ní kó bá jẹ́wọ́ nìkan ṣùgbọ́n kí n bá lálùbáríkà ọmọ tẹ̀lé ẹ̀. mo ta kiri fún mi. máa fojú ẹ̀ kan máa bó ah, mo fojú yín rí máa bó mo fojú sọ́sọ́ nílẹ̀ yìí nílẹ̀ yìí àwọn tó ń jà tó ti jà ó jẹ́ ènìyàn ní òbí sá lọ́mọ ẹ má jẹ́ kóbi ra rè ẹ má Oh um, Sean ah ah ó mà tọjọ́ mẹ́ta kẹ àti ẹ̀rí break light ẹ̀ rárá ṣé ló bu yẹ̀pẹ̀ lé wa dání kí ló dé ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kéèmí tó bí ní pípé nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ máa ọkọ̀ wáyé ní tiwa ní ìbàdàn. ẹ tí mo rà mí. ó dà ó dà abẹ́ ti gbà pípé mi ní bẹ́ẹ̀dẹ̀ rẹ́ẹ̀tì kò dúpẹ́. bọ́n mo ti sọ fún ẹ pé mi lọ́nà ìgbà tó wá síbi ìbàdàn tó wá tọrọ owó á ti sọ fún wa pé bẹ́ẹ̀dẹ̀ lòún fẹ́ fowó ṣe náà kò ṣe é sìn tó wá dé sìn àtẹ̀tí máa wà nǹkan mìta máa kó fún gan. kí tètè lè gbọ́ kọ̀ọ̀kan tẹ kọ́kọ́ yọjú sí ìbàyàn ṣó ti gbọ́ tí wọ́n ti wá rí ẹbí rẹ̀ ò ní problem all right. pàtúṣì olùlò ó ò dẹ̀ máa dáhùn ṣubú tí mo rà kí ló wá ń pè wá dání fún àti jẹ́ kó yẹ ewé àlọ́ ẹ má lọ títẹ̀ náà àbí ṣé nǹkan títúpẹ̀ ṣe ṣó make any sense ni èèyàn tó tó wá parọ́ fún mi pé òun ní problem kan ilé ọkọ òun àwọn nídìí kọkàn àwọn nídìí kọkàn àwọn aráàlú ra àbàdé ètò owó ṣé bẹ́ẹ̀ ni làwọn náà lówó tó ni That's called stealing my trick. Tó bá mọ̀ pé ní ilé ọ̀run, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Even ìgbà tó ọdún bá wá parọ́ fún wa tó tó ọmọ tó sọ fún wa, ọ̀rẹ́ wa ṣe ní àṣà lè dànù. Ta ló sọ pé òun dànù bí báyìí sọ? I am simply not going for the party. Simple. Lára. Kí ni làwọn kí ló parí orúkọ mi fún làwọn? Kí ló dé kí ló dé ìsìn kí ló parí orúkọ mi fún? Lára. Ó jọ fún wa ju ìjọ fún wa. Òbí mi ṣe bẹ̀bẹ̀ fún mi, mo jìyà lómi mi.

èyí náà ni mo fẹ́ kí n sìn ẹ ti pẹ́ ju iye déka tètè máa lọ mo ṣẹlẹ̀ gbé mi ọ̀rẹ́ dìbò mi ẹ má sọ fún mi bẹ́ẹ̀ ti gbàgbé pé nìyí bẹ́ẹ̀ ti àwọn pẹ́rẹ́ǹtì yẹn ṣé bá bẹ́ẹ̀ àbújá wà bẹ́ẹ̀ ọdẹ yẹn mo fẹ́ máa fi wé ọmọ oníranù yẹn tí ò ní kó tí ò ní kankan tàbí òun dábàá dé sílẹ̀ dọ́kúmẹ̀ tó wà ní báàgì iṣẹ́ ló kún mọ́ ẹ̀ mo ní àwọn iṣẹ́ lókè ti fẹ́ ṣe if you want to go you can go. dáàdì mi mọ̀ àbí kó nìwọ ọmọkùnrin yìí wo ṣé àwọn aṣọ èmi lẹ́nu oṣù ti gbọ́ mi mọ̀kọ́ tó dé mi mọ̀kọ́ tàbúrò fi ṣe é kí nìkan tó bá àdúgbò tàbúrò ẹ̀ ṣe bí kò ṣe bẹ́ẹ̀ gẹ̀ fáwọn pẹ́rẹ́ǹtì àbí kí ló dé náà má sọ mí lẹ́nu o tó bá ní kò lọ àwa máa lọ kí ló dé gan kí ló ṣe é kí nìkan tó ń ẹ̀ gan èmi mọ̀kọ́ tó bá àdúgbò tàbúrò ẹ̀ ṣe kó ṣe bẹ́ẹ̀ gẹ̀ fáwọn òbí ẹ̀ lọ sí àtúntò yẹn kó jẹ́ ká máa lọ. wọ́n sì dáre wọ́n tó ti gbogbo wa ẹ̀ lábẹ́ owó tó ń jẹ́ sẹ́kọ̀ọ́ mọ́tò yẹn lè gbé lè gbowó lọ́wọ́ ẹ̀ kẹrẹ kó four thousand naira sí ẹ̀ tó bá nǹkan míì ti wọ̀ báyìí. Hmm. ọ̀rọ̀ ìyá mi. mi o. Wá pẹ́ láyé láti èèyàn ẹ̀jẹ̀ mọ̀mọ́. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀, àfọlójú, àfọlápá kò sẹ́yìn. lèmi. olóríire lèmi. ẹ jọ̀ọ́ níbi tí ọ̀rọ̀ gbé dé yìí mo fẹ́ kẹ́ ẹ náwó sí mi láyé wọlé ọba adélèké kẹ́ ẹ ní olóríire lèmi. èrè ìdàpọ̀ ọmọ ẹgbẹ́ fún olóríire níbí. ẹ ní agbára ọlọ́run oríire náà bá wà kalẹ̀ o. àmín. ẹ mo bá ọ̀rẹ́ mi dúpẹ́ gidigidigidi nítorí bó ṣe mọ ó rántí ọjọ́ òbí àwọn òbí ẹ̀ lónìí ní agbára ọlọ́run ní ọdún tó ń bọ̀ nínú ọlá àti nínú ọlà látún pé báyìí látọ̀ bá ìlú àlọ́ báyìí. ní báyìí a wá pé àwọn ọmọ mi àti dáàdi wa kí wọ́n dìde láti bá wa gé àkàrà òyìnbó. ẹ ṣe mo dúpẹ́. màmá o màmá o màmá o olúwa dá màmá sí i fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá a máa gé àkàrà òyìnbó yìí pẹ̀lú orúkọ pípé òbí o b e dadi mọ́mì fáìní wà o ẹ fáìní wà o a fẹ́ wo ẹ tó fẹ́ gbégbá olókè náà èmi déèjì dubai ẹ ó yá ẹ ṣe ká gbára dubai ẹ wo a fẹ́ wo ẹ tó fẹ́ gbégbá olókè ó yá o b e. irú eléyìí fún yín ọlọ́run àti jíǹkì yín ẹ ṣé mo dúpẹ́ gan mo wá ní orin kékeré kan tí mo fẹ́ kọ fún yín. Ení lọ́jọ́ ayọ̀ mi. Lọ́jọ́ ayọ̀ mi. Lọ́jọ́ ayọ̀ mi. Ení lọ́jọ́ ayọ̀ mi. Lọ́jọ́ ayọ̀ mi. Lọ́jọ́ ayọ̀ mi. Òní lọ́jọ́ ayọ̀ mi, lọ́jọ́ ayọ̀ mi, lọ́jọ́ ayọ̀ mi. Paulina, I didn't want to dúró dé sà tẹ báwo dáadáa máa pé àwọn kan ti fi kọ́ńtì sílẹ̀ sí. àwọn tí bá ti dé yẹ kí n tètè mọ̀ ok pàápàá jùlọ àwọn tí wọn bá ti sanwó wọn. ẹ ah! ok sà ẹ kò sí problem sà gbogbo ẹ wà ok ẹ máa gẹ́ sí lórí yẹn ok sir thank you sir ah, gbogbo wà lálàáfíà thank you sir ọ̀rẹ́ ah, ó ga o àfẹ́tí ìgbà ọ̀sùn báwo àgbọ̀n tá a sọ̀rọ̀ tí lè ju oṣù mẹ́jọ lọ náà. sórí ah. gbogbo ẹni tó láǹfààní àti bíbí léèrè mo lè mi fúnra mi náà sọ bí iṣẹ́ ọlọ́run ṣe lágbára tó nínú ayé mi fún ọ kò yé mi o ọ̀rẹ́ mi kan ní tájọ lọ sí sùkúl ó dé pàtàkì mi ò tiẹ̀ lè ronú pé orí lè ti wọ ọwọ́ ẹ̀ jáde aṣọ òun ló ní great estate ló bá dìde rí mi ọ̀rẹ́ kí ló ń bá káàkiri kí ló ń ṣe mo ní bó kò yé mi ló bá lóun ní great estate ní ah wọ́n ní estate òun tí wọ́n pè ní great estate yẹn ti ó ti kún òun fẹ́ kọ síbòmíì ló bá ní ó má ti ẹ̀dààmú káàkiri kí la wà fúnra wa fún ló bá ní gbogbo nǹkan tó máa lò ní estate yẹn pátápátá èmi ní kí n supply ẹ̀ wọ́n jẹ́ gẹ́gẹ́ bí kọ̀tátọ̀ ni kò ní sórí burúkú tó sọ fún mi nìyẹn bí eré ni o bá a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ nìyẹn iye tí mo jẹ lérè bẹ́ẹ̀ mi ní sọ fún ẹ. ilé ìkàjù òun ló kọjá bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ tí ilé ìwòrán abọ́lẹ̀ nù. máa sọ máa sọ ètò kò fẹ́ gbogbo ẹ̀ pátápátá rírà ni kì í ṣe lè ní ìkànnì ó wà mọ́ ah, mi nà. Ah, ilé kéré wọlé mi èyí kó wọlé mi o kọ́lá wọlé mi èyí kó wọlé mi o kí má máa mú sí láyé kí má máa mú yá láyé kí n lẹ́rìn gígùn o èyí kó wọlé mi o. Àkànjí Adébánjí ọmọ Arígbábuwó ìwọ ẹ̀bùn àríkẹ́ ọmọ gbóyèdá ẹlẹ́dàá ẹ̀yìn méjèèjì ni mo pè kí ire wọlé mi kí ajé wọlé mi kí ìbùkún wọlé mi kí n má mú òṣèwọ̀n títí láéláé ọlá àti ìdùnnú eléyìí tí ẹ ti fà wọnú ayé mi kó má wò nínú ayé mi wọn ni bí ojúmọ́ bá wọ́pọ̀ yẹn lára bí itọ́ bá balẹ̀ wọn ló máa ń mẹ́pa wọ́n ní àfi òní wọjà kí gbogbo ojú má rí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jẹ́ kó rí kẹ́mi ẹ̀yin fúnra ara yín kó wá gùn kẹ́ ẹ lè jẹ́wọ́ wọn obi ẹ̀bùn kọ́wọ́ ayé má kà mí kọ́wọ́ ọ̀tá má kà mí kí ire mi máa lọ títí títí títí tí láéláé torí kí ire wọlé mi èèyàn kó wọlé mi o kọ́lá wọlé mi àá kó wọlé mi o kí n má máa mú sí láàyè kí n má máa mú yá láàyè kí n lẹ́mí gígùn o èèyàn kó wọlé mi o. Thank you. ọmọ ẹ tọ́jú òbí o òbí ẹni lòbí ẹni ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ tọ́jú wọn ọmọ tó bá tàpá sóbì o ó san ayé àti ọ̀run nù ọ́. òbí mi ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n jìyà lórí mi àfi kí tọ́jú wọn lẹ̀san kíkú mọ̀mọ́ pa á. mọ̀mọ́ bá òbí o. Talẹ̀ igbó yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ láyé. Tó kọjá òbí o, wọ́n jìyà lórí ọmọ. Ọmọ lè báyé, ọmọ wọ́n dàgbà. Ṣé lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lẹ ṣe ronú báyìí? Ẹ wò, kò ń ṣe ìrònú gan ló máa sọ̀rọ̀ gbogbo problems tó wà lẹ́yìn ọdún ọba nìkan ló lè yanjú gbogbo tó wà lẹ́yìn kò dẹ̀ sí nǹkan tó le títí tó kọjá agbára ọlọ́run agbára yín kọ́ ni gbogbo ti ṣe látẹ̀yìn. ṣé mo bá tún létí mi àtàwọn ọmọ tí ń ṣe látẹ̀yìn ṣágbára ṣágbára yín kò dẹ̀ ń ṣe mímọ̀ ṣe ni ọdún ọba ló ń ṣe é ṣe ká wá fi gbogbo ẹlẹ́sọ̀wọ́ ọdún kó túbọ̀ bá wa ṣe ẹ jáde bí mo tìbìtìrì la ayé èmi dẹ̀ ló nígbàgbọ́ pé kò sẹ́ni lásìkò èrè òun ti bì sí. my dear má fi ẹnu sọ̀rọ̀ ibi sínú ayé mi èmi ò gbàdúrà ibi ní ayé mi mi ò dẹ̀ pray pé kí ibi kó ṣẹlẹ̀ sí mi má fi ẹnu oró sọ̀rọ̀ sínú ayé mi please for God's sake. ṣé nígbà tó lè sọ náà ni màá tẹ̀lé nígbà tẹ bá mú ròyìn tẹ fi ṣera yín lè ṣe ń sìn tí solution àbógun yín bá wá dé ẹjọ́ kí nǹkan tẹ fẹ́ ṣe ẹ wò mo ṣèrò ní ló máa sọ gbogbo nǹkan tó wà ń lẹ́yìn kí ya ṣe sùúrù kẹ má fòyìn ṣera ní ṣe o kẹ má lọ ní high blood pressure ṣé mo pé yẹn ló máa burú jù kódà kí nǹkan tẹ máa jẹ kí ló dé ẹ̀yà jẹun kẹ má ṣe ra yín léṣe dáṣe kí báyìí ṣe sẹ̀mí lẹ̀ ọ̀hún ìsìtàn ìwà òkè. táwa lọ lọ́wọ́ ọmọ láyé mi o tójú òbí lọ o òbí tó tọ́mọ dàgbàdàgbà kọ́ mọ̀lẹ́ gbà yẹn wọ́n ṣe mẹ́mẹ́ fún wa dípò máa máa pa wọ́n òbí ṣàlùbí yan kíkú má má pa wọn òbí ṣàlùbí gbogbo wa ìyá tọ́jú ọ̀yọ́. òbí mi ṣe bẹ̀bẹ̀ fún mi wọ́n ṣe bẹ̀bẹ̀ fún mi hàn. tọ́jú ọ̀lẹ̀ sọ lẹ́sọ̀ọ́ òbí mi kíkú má má pa òbí mi ò nítorí tiwọn jésù kú lórí àgbélébù síbẹ̀ wọn kò ronúpìwàdà wọn fún ọlọ́mọ kó ṣe wọn ṣàgbèrè tí bá padà lẹ́ẹ̀kejì èmi ni jésù hàn lẹ́ẹ̀kejì tí bá padà wá tí ìbá jẹ́ gbogbo rádaràdà yẹn máa ti wí mọ́ kirikiri ni. àwọn àjẹsà wàmà àwọn àjẹsà wàmà àwọn àjẹsà wàmà a máa jẹ ṣàwámà a máa jẹ ṣàwámà a máa jẹ ṣàwámà a máa jẹ ṣàwámà a máa Canada sọ kìnìyàn àmìyàn ẹlẹ́dàá wa kó má lè ka tàgbà sọ mí. òbí máa jìyà lórí ọmọ ó yẹ kí wọ́n jọrọ. ẹ̀gbọ́n èmi ò ń ṣeré débi rárá. wọ́n ti fàájì mi rè é. dáadáa nìyẹn. a àdúgbò yìí. actually ìgbà kan ní láti ìlú ìjọba ọ̀gá mo kàn ní sọ fún ẹ wípé tí a some days lọ́dọ̀ so after that are ẹ̀wọ̀n padà ah, sọ mí gan-an. mo fẹ́ sọ òye mi. nígbà tí mi sọ mi dada so ẹ mọ̀ pẹ́ lóbi ìsìn ẹ ti rántí pé ibì kan náà wà bí àbáwọn kan ló bá yín sọ ogun eléyìí tẹ̀ ń sọ yìí tó bá jẹ́ babaláwo kan ló ń sọ fún yín pé ká ẹ ṣe nǹkan tán sọ pé kí ẹ ṣe tẹ́ ń rò pé ẹ fẹ́ wá ṣe ẹ ẹ sọ fún wọn pé irọ́ ni o ẹ sọ fún wọn pé kò lè ṣeé ṣe dàpọ̀ ẹ kò lè possible now kó tó ń sọ fún mi sí ni pé kó tó ń sọ yẹn ò possible. lọ bá lè fẹ́ possible ẹ̀yin náà gbọ́ bá lè fẹ́ possible ẹ̀yin ò mọ ibi tó wà tẹ́lẹ̀ kẹ́ lọ kó wọn bẹ̀ wá sílé ìtọ̀lọ́ tó fi jẹ́ pé ìgbà tó wà lọ́dọ̀ mi lè fi wá kó kò ní pọ́sibú ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ká sọ̀rọ̀. èmi ló ń bá sọ̀rọ̀. Ah, ṣé mo lójú mi fọ ni mò ń rí yín Já sọ nǹkan mí ni ẹ fi yẹn lẹ̀. dàpọ̀ o ò lẹ́bi o ò lẹ́bi nígbà tó jẹ́ pé mo pè é wá ni bí wọ́n sọ fún ẹ pé fẹ́ kó àwọn òbí mi o ló jẹ́ kó máa bìhé báyìí. tó bá jẹ́ pé mo wá sílé ẹni tí mo wá kó àwọn òbí mi ọ̀ tí mo tẹ́fẹ̀ẹ́ inú mi tí mo kó wá sọ́dọ̀ mi kò sí kò tó lè ṣe very good ìfẹ́ inú yín yẹn gangan ni mo fẹ́ kẹ́ tẹ́ o ohun tó wà lọ́kàn yín tẹ́ fẹ́ ṣe yẹn gangan o ni mo fẹ́ kẹ́ ṣe mo dẹ̀ ń dúró dè yá mo ń dúró dè. mo fẹ́ lù mí. mi ò lè lu yín mo ṣe máa nà yín ẹ̀gbọ́n mi lẹ́jẹ̀ bọ́tẹ́ bá wùwà tí màá fi nà yín oh my god wọ́n á gbà yín tì lọ́wọ́ mi. Ah, kakọ. a máa nọra wa ah, ah, kí lè sọ yìí. àwọn obìnrin mọ́tẹ́ pẹ́ pé nǹkan tẹ̀ pè mí fún dàpọ̀ ọdún náà bọ̀rọ̀ dáadáa wò lélẹ̀ èmi dàpọ̀ ń bá sọ̀rọ̀ bẹ́yẹ títorí gbogbo pè é dàpọ̀ màá wá sí ilé ẹ màá wá kó àwọn parents mi kó tó bá fẹ́ ṣe mo fẹ́ kó ṣe mo fẹ́ kó tẹ̀fẹ̀ nú ẹ màá wá gbà pé ẹgbẹ́ ẹ ni mo jẹ́ very stupid boy katin. nǹkan tó lè tó ìdí òtítọ́ ti di pé ẹkún máa ṣẹlẹ̀ kú ń ṣe sùúrù ọ̀rọ̀ yóò ti lè tó. mo sọ fún dàpọ̀ wípé mo fẹ́ kó àwọn òbí mi sọ́dọ̀ ṣé mi ni mo ní access ìwé mi àbí dàpọ̀ ta lè gbọ́ láàrin mi àti dàpọ̀ dàpọ̀ sọ fún èmi wípé kò possible ṣé kò ṣe pé bóyá ó ní nǹkan kan tí bọ́dà dàpọ̀ fi dájà àti mú mi ṣe pẹ̀lú bọ́ ṣe ń gbé lọ́dọ̀ wọn yẹn nítorí mi ìmọ̀kan tó wá le tó yìí o. ṣé orí nǹkan tó sọ yẹn gan ni ó wá fi wọ́n ṣe o kò fi wọ́n ṣe o my own is that dàpọ̀ lè kú o kí àwọn òbí tèmi kó sàtúwá sí ọ̀dọ̀ tèmi. àwọn òbí mi ni mo fẹ́ káwọn òbí mi wá sọ́dọ̀ mi ni mo fẹ́ adá sípò. ẹ wo ẹ wo èmi ò ṣáà Hm? Ah. ọmọ ẹ tọ́jú òbí o òbí ẹni lòbí ẹni ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ tọ́jú wọn ọmọ tó bá tàpá sóbì o ó san ayé àti ọ̀run nù ọ́. ṣé ẹ gbàgbọ́ oúnjẹ yìí dáadáa. ó kọjá gbádùn ìwọ gan ló yẹ kó máa pè lọ lọ́wọ́ ìṣíbí. Ah, wọ́n máa kọ ẹ̀wù ó máa gbẹ̀kọ́ o bí èèyàn bá wá bírú ẹ̀ ìdọ́mọ ó dà ó gbà fún ìdọ́mọ gidi bí kò tún máa wò ọmọ mi náà ni ẹ o nítorí ìyàwó ọmọ ẹni ọmọ ẹni ọkọ ọmọ ẹni ọmọ ẹni ọmọ mi lè kàn sí i ṣe máa ìdí àṣẹ. ẹ̀gbọ́n mi ẹ̀ ṣe lọ sókè àbí bẹ́ẹ̀ ṣe sùn síbí báyẹn máa lè gbàgbé sùn lọ síbẹ̀ mo fìkẹ́ lọ síbí kí n lọ rest. ibo mo sùn tí mi ò sùn èmi lárí lè yan ká bí mo sùn bí délé bí mo sùn òkè délé kò sẹ́ni tó ń dí mi lọ́wọ́ ọmọ mi ti lọ ilé òun ló ń bá mi rojọ́ òyìnbó tí mi ò gbọ́ gbogbo ẹ̀ ní màá dá abọ́lẹ̀ fún mi báyìí bí n bá ń bá kí n sùn bí n bá tún jí kí n wo kíní amóhùnmáwòrán ẹkú ti bá mi gbé síbi yorùbá. èmi ti gbé síbẹ̀ tẹ́ bá ti tàn báyìí yorùbá lè máa wò ẹ̀wọ̀n jẹ́ kí mi tètè máa máa nà. yes sùn sá ẹ ah, sùn. Ah, ó ti jáde sá. Báàmì. Ọjọ́ mẹ́ta. Báwo lára yín? Ṣé ara yín le? Ara tèmi le, ìsìn tó ṣe mí. Bí ekoko bí ọ̀tá ní lákọ ni mo wà bí ìbọn. Ah, ṣé bí ìrítí wà rí mi, orí mi rí rẹ̀ ń dárẹ̀ òwe. Ọlá Ọlọ́run ọlá ọmọ ọdùnmí ọládàpọ̀ ọkàn wa ń balẹ̀ ni ó fi wá lọ́kàn balẹ̀ ń dùn wá nínú ó ń ṣe ohun fẹ́ fún wa lásìkò ọmọ tọ́lọ́hún ò ní bá nǹkan ẹ̀dẹ̀ àwa wà o àwọ̀ apá. bàbá mi ńkọ́. dádì mi. bàbá ẹ̀ ṣé wọ́n ní bàbá ni rẹ̀ bá ń tọ̀. àwọn ni wọ́n ní wọ́n bá jáde lórí ìfọ̀sọ̀. wá ó sì lọ. kí lọ wá débi dájú ìwé bí fún ẹ. ìwé tí ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tó fẹ́ yìí. ṣàtúnṣe ni mo wá pé kí wọ́n kó ẹ̀ẹ́mẹ́jì wọ́n sọ́dọ̀ mi kí wọ́n bá mi lo weekend pápá ẹ lè ẹ lè wà lọ́dọ̀ mi kẹ wà lọ́dọ̀ mi kẹ máa gbé ọ̀dọ̀ mi pápátá. èmi wá ní ọ̀dọ̀ rẹ̀. àmì. ṣé orí ẹ̀rẹ́ ló ti àlàyé ìyẹn ló ti wá ti fà kó wá múra mi. òwò ọ̀rọ̀ ẹ ti yé mi èmi ti jẹ́ ìyá tó ṣe é júwe o ti rí bàbá ní bàbá tó ṣe é tọ́ka sí bí ọ̀bájọ́ làárọ̀ wọn láàbù ẹ̀ ọ̀làdàpọ̀ ṣáwa lè rí báyìí ọmọ tó jẹ́ kọ́lọ́mù òní bá àwọn ẹ̀yìn. ìwà bá fi dídì àtìtì yẹ tèmi káà múlẹ̀ bá jáde òkú wa ká máa fi kí sàbúra ni ọlọ́run wàá gbà fún ẹ ọládàbò wàá fààyè náà lẹ̀ fún ẹ wọ́n wá ní káwa wá sílé ẹ ìwọ bí òórí bá bá bá bá bá bá bá bá lákú ọ̀run wo rọ́mọ kọ̀dúndínlọ́gbọ̀n bàbá ẹ tó lè gbé mi kúrò nílé ẹ̀gbọ́n ẹ má bínú ọjà mi ṣé bọ́mọdé yìí ni amúnibú ni ẹran bí ẹ tíbi ẹ fọ́jú ọ̀tún dẹ́rọ ìfọ́tòsí. ẹjọ́ ẹ̀kọ́ bí ó bá jẹ́ pé amúnibú ni aláǹgbá aláǹgbá orí èṣù tó kó rẹ wá lórí tó o bá pẹ́ fún tó kù òbí tó wá yẹn máa ń lọ ìkọ̀rípa gbọ́ ìyá alájà ìyá alájà ẹ̀ pa mi tó gbé dúró sí yẹn. ìdílé ìbàdàn ti bẹ̀yìn wọn lè jèrè ọ̀rọ̀ lára tí yín ni. alákọ̀ọ́yé rẹ̀ ló fà wo ìwọ́dó débi kò tó mọ̀ pé lẹ́nu wà á jẹ́ wẹ̀ wọ́n jẹ́ bá ẹ̀. bẹ́ẹ̀ bá yìí bá bẹ́ẹ̀ bá bá ẹ bá làwọn lórí ẹ ṣáà làwọn lára. wọ́n lọ mú gbogbo àbúkú ìwà òjì ilé bàbá ẹ̀ òun gbogbo ẹ̀ pa mú. kò kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wá káà wá la lọ wíkẹ́ǹdì. torí ọjọ́ kọjọ́ tó bá ti ṣèṣì tó ṣìnà buhari bíbáyìí tó o bá ti gbóòórùn ẹ̀ lẹ́nu géètì yín wo ẹ̀yìn kí lorúkọ ẹ̀ bígò ajá yín yẹn ó ní kó sílẹ̀ fún ó jẹ́ tán pápátá. ó jẹ́ tẹ ìlú gbẹ̀gbẹ̀ lábọ̀ rí àjẹwọ́ fún mi. Akíọ́lá yìí ní fẹ́ kó gbọ̀rọ̀ ẹ gẹ́gẹ́ bí ìbínú o dàpọ̀ náà lè wí pé ò lẹ́tọ̀ọ́ sí àwọn òbí rẹ̀ nígbà tí ìṣe pé nǹkan kan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah, kí ló tiẹ̀ fẹ́ wà bẹ́ẹ̀ ọ̀nkú kí ló fẹ́ wà bẹ́ẹ̀ ah, àwọn náà ní ìyá àwọn náà ní bàbá àwọn méjèèjì wà lọ́dọ̀ mi ìgbà tó bá wù yín lè lè wá kó wọn wọ́n lè lo bí ọ̀sẹ̀ kan lọ́dọ̀ yìí kọ́dẹ̀ lọ́sẹ̀ kan padà lọ́dọ̀ tèmi ló bá tán. ṣé lẹ́yìn ìgbà tó ti poison mind àwọn òbí mi sí mi ah, ah, ah, tó sọ mí di bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. báwo ni mo ṣe fẹ́ poison mind àwọn òbí yín sí yín èyí náà gbọ́ àwọn òbí tó bí yín tó dẹ̀gẹ̀ lé yín lórí màá máa poison mind wọn sí yín. ẹ Akínọlá kò lè sí nǹkan tọjọ bẹ́ẹ̀ kò lè sí tọjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dàpọ̀ ìrànlọ́wọ́ kan ló ṣe fún mi ìwọ ni mo fẹ́ kó bá mi kó àwọn òbí méjèèjì lọ sí ilé rẹ̀. torí pé kí ni ìwọ nìkan lá lè gbọ́rọ̀ sí lẹ́nu ìwọ náà sì lè tijú ẹ̀ o bá ń kó wọn lọ sọ́dọ̀ tiẹ̀. dádì hmm? wọ́n lè tijú ẹ̀yìn náà. èmi ni kébè wá kó wọn lọ. mo ní mọ́tò tí wọ́n kó wọn lọ ni. ẹ wo bisa ẹ wo bisa ẹ̀yin gógó ẹ lè kó wọn lọ ọdẹ ah. má jẹ́ kí n tàn yín jẹ tẹ̀yin fúnra yín bá wá tẹ́ bá lè fẹ́ kó wọn lọ mo hmm. máa dìjà. dàpọ̀ máa bá yín jà lórí ẹ̀ mo ti jẹ́ kí ẹ̀gbọ́n yìí mọ̀ wípé kò sọ́nà bẹ́ẹ̀ o àwọn òbí mi àkàtà mi ni wọ́n wà kò lè sí nǹkan tó lè kún wọn kúrò lákàtà mi. wọn lè lọ ọdún ọgbọ́n rẹ. níbo kí ló fẹ́ lọ ṣe mẹ́. ṣé ìgbọ́ òórùn tó sọ lẹ́nu màá jẹ́ kó mọ̀ wípé mo dáyé sí ẹ. very good. màá jẹ́ kó mọ̀ wípé ayé pé méjì mo tì ẹ́ ní o dẹ̀ wọ bẹ̀. wọ́n bí akí gbogbo ẹ̀ mo dárù màá nú ẹ bàjẹ́ màá jẹ́ kó mọ̀ pé ayé tó wà tó fifteen màá máa nù ẹ́ látàyé kan sí kejì ni màá máa mélòó ló fi jù mí lọ. àá fi hàn ẹ́ pé èyí tí mo fi jù ẹ lọ yẹn o ò lè lé bá o ò lè lé bá o sọ pé o lè lé bá ẹjọ́ ò tó bẹ́ẹ̀ o ò tó bẹ́ẹ̀ o ò tó bẹ́ẹ̀ mọ̀nìkà jókòó mọ̀nìkà jókòó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wá gbà. ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ó wá dàbí ìgbà kọ́rọ̀ yóò yé mi mọ́ o kì í sí ọ̀rọ̀ àwọn olóbì yìí dẹ́bí ìgbà pẹ̀ kàn fẹ́ fi kẹwọ́ ni ẹ kàn fẹ́ fi kẹwọ́ ni nǹkan kan mi ìbẹ́ láàrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bàbá bàbá ẹ má bínú kò sí dọ́tẹ̀ pèmí tí mi ò dá yín. bẹ́ẹ̀ni mi ò lè wojú yín. àhọwọ eléyìí. ẹ ẹ ẹ ẹ jọ kí kí kí má bàa tún wojú yẹn nílẹ̀ ni ẹ jọ kí n máa lọ. Ah, ah. ẹ jọ sọ Ọlọ́run. fi mí lè máa lọ. aki mo ti nà ọ́ lẹ̀ tó bá bí ẹ̀dá kò dà kọjá. àlọ́ ọ̀tún bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí. I Adébámẹ́jì you. méjèèjì wá pẹ́ pẹ́ mi bẹ̀rẹ̀. lébo mo mo ti mọ̀ yín. ìjọ ìjọ ń dúró lọ. ṣé wọn máa bá mi ṣe iṣẹ́ ẹjọ́ ayé ti yé o jọ o jọ o o má kó bá mi o. ẹjọ́ ẹjọ́ ìwọ ṣíṣe ni tó bá gbé mi kó mi bá ẹsẹ ìfẹ́ wo lẹ́yìn ìṣẹ́jú mi lọkọ mi lè dọkú torí ọmọ ẹ. òkú kẹ sísá ṣé wọn máa bá mi ṣe iṣẹ́. ẹjọ́ mẹjọ kí n kó ẹjọ́ ẹjọ́ ah òkè ẹjọ́ bọ ẹjọ́ kọ́ má tẹ̀ lọ kájú ẹ̀ mú. èrè ayé òbí sálọmọ ẹ má jẹ́ kóbi ra rè ẹ má jẹ́ kí ara rè ẹ má jẹ́ kí bàbá ra rè ẹ tọ́jú wọn o. ọmọ kákò fẹ́ra òbí àbíjẹ́ ni àlèrà ni èmi nira mú wa ẹ̀rọ ìfẹ́ yìí. Yeah. látàrí àná tó ti wo bí báyìí up till this morning ó yẹ kó ti kó ti feel better náà kó lè lè ṣàlàyé kó tó ṣẹlẹ̀. mi ò tẹ́ bí explain anything ṣe wá náà bẹ́tẹ̀ ara mi ara mi gbó. wá kí ni gbogbo nǹkan tó ń sọ yìí náà ṣe bébì náà òun ah, ah, láti òru tó ti kó wá sí gbogbo wàhálà yìí tó dé síbí báyìí ah, a dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹkún tó sún láti òru òun náà ló tún sùn dàárọ̀ yìí wàá dẹ̀ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yàn. Lara Lara calm down It's true now. What's the condition of one now? Dúpẹ́, ìwọ gan sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀ gan-an? Ah, tó lè máa fi sáré kiri lóru lógòjó òru báyìí, kí ló ṣẹlẹ̀ wọ́n náà sọ̀rọ̀? Ẹ̀wọ̀, ìdàpọ̀ ni. Ìyẹn ológun ní ìdàpọ̀. Ìkànnì. Àṣìbí ni. Dẹ̀pọ̀ jẹ́ bù mí. Mo mọ̀ mo mọ̀ pé tó bá rí mi báyìí, ó máa lò mí fún kankan ni. Ọkùn ah, ah, ah, dàpọ̀. Ọkọ mi. Ẹ káàárọ̀ ń bí ọ. Who is there? Dàpọ̀ ni. ṣe work is good. how is the family. àdúgbò. Ah, ṣé kò sí o ah, mo rí yín ọ̀rẹ́ mi kan náà. wọn náà ló gbé mi wá sí gbéra àti alẹ́ àná ni mo ti wà. ẹ wá dúpẹ́. ọlọ́run yà mí lẹ́nu. Ah, ṣé kò lè ṣe pé anything ṣẹlẹ̀ láàrin èmi méjì. ṣó bá mi gbúròó. mi ò gbúròó ó ti tójọ́ mẹ́ta náà tí mo tẹ̀ ti bá sọ̀rọ̀ àmọ́ ojú yín le bákọ̀bákọ̀ ṣé everything wà òkè ṣá. Ah, ní ìmúrísì tí dúpẹ́ fi ṣe lè fún. kí ló ṣẹlẹ̀ òní ń bọ̀ mo gbọ́ kí nǹkan tó ṣẹlẹ̀. níbo. kí ni nǹkan tó ṣẹlẹ̀. mo ní mò ń bọ̀ náà. Ah. Eh, eh, báwo ni. Ah, fine. wọ́n lọ náà mò ń bọ̀ kí ló ń ṣe báyìí náà. o oh, mi ni. wọlé jàre mò ń bọ̀ kó ṣàìpẹ́ ìgbà alálejò àbí kí ni kí ló dé sìn kí nǹkan mi ò sí níbẹ̀ báyìí ẹ̀wẹ̀ má bínú jàre ká o ọ̀rọ̀ tẹ́ wá sọ sílẹ̀ yìí ó ní bó ṣe rí o but ẹ má wọrí ṣe ti gbọ́ èmi á bá yín to try nọ́mbà Dúpẹ́ má pè má pè as soon as I say get um, in touch with her I will let you know ṣe ti gbọ́ máa gé bàtí ṣe ti gbọ́ báwo ni Dúpẹ́ ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn ṣe ti gbọ́ ó ọ̀sán. mo rí ọ̀rẹ́ ẹ̀kọ́ pé ilé èèyàn ẹ̀kọ́ tó lè wá sí. gbogbo ibi tí mo lè wá sí ni mo ti wá sí ní orí. Ah! kò náà nìkan kan tó ń bá rìn tó mọ̀ pé tó yàtọ̀ sáwọn tó àrí. kó dẹ̀ ní tí mo mọ̀ mọ́ tí mo mọ̀ pé àwọn méjèèjì ò kì í sọ̀rọ̀ mo béèrè ẹ lọ́wọ́ wọn láwọn ò rí. ẹ dàbí mama kì í ju ìbùkún ọmọ tí òun tí òun fọ láti kí ọtún ti débi lórí ẹ̀ṣẹ̀ ẹ gbàdúrà náà ọ̀làdàpọ̀ ọkọ mi ṣé o mọ̀ pé àjò báyìí náà lọ bàbá ẹ̀ rí mi yẹ rí mi ò kó dẹ ló kẹ́kọ̀ọ́ dúdú tó lẹ́yìn ọ̀run nítorí àbẹ̀ ò sọ fún wa kó má jẹ́ pé òwò àtọmọdé ẹ ti ní gbólóhùn àsọ̀kan tí o ti sọ̀rọ̀ burúkú kan fún tàbí sọ̀rọ̀ ọ̀run fún tí ẹ fi bínú jáde nílé tó wà mọ́ kí ìṣọmọkọ́mọ. irú ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ sí kí n tó tó bí mo ṣe tó èmi àti ẹ̀jọ̀ wa ni àdèwà dàbà sí wàá da ìtàn ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ sí ìròyìn ọ̀bẹ dàpọ̀ má fún wa ní gbòdì díṣàn jẹ́wọ́ fún wa tó bá wà ń bẹ̀ àṣírí wo la fẹ́ jọ dé papọ̀ dáàdì ohun tí mo mọ̀ ni pé ó jáde ni mo bá dẹ̀ pé á padà wálé. àyìn oorun bẹ́ẹ̀ àwọn àdáwò àpọ̀. Thank you lọ́ba lọ́ba kó lọ tẹ̀lú lọ́ba kó lọ tẹ̀lú. báwo ló bá mi wá kí ni ká máa sọ. ọjọ́ tá a bá rí ibi báyìí ọjọ́ yẹn ni bí ń wọlé ẹni yìí ni kò wọlé kó kú ẹrù ẹ kó padà sílé ọkọ ẹ. mami mi ò lọ síbi kankan mi ò níbi ń lọ. o ò lọ síbo ẹ kò tí àwa ṣẹjọ lọ́wọ́ ẹ ṣèbí torí pé mo ò sílé látijọ́ yìí ni mo dẹ̀ ti dé báyìí bí mo dẹ̀ ṣe wá dé yìí ìran mi kan ò dálé mu ṣúrí èyí yìí ló máa padà sílé ọkọ ẹ bí mo ṣe ń sọ fún ológìní ti tàdé òde o kí èkúté ilé ẹ kó para mọ́ kó èrò ẹ kó gbọ̀nà ilé ọkọ ẹ lọ. mami ẹ ṣàtẹnumọ́ látàárọ̀ pé kí n wọlé kí n kẹ́rù mi ẹ dúró ná ṣé èyí ti ẹ̀bìrì lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi. ó dà kí ni nǹkan tó ṣẹlẹ̀. mi ò tí ì ṣetán àti ṣàlàyé fún yín tí mo bá ṣetán máa jẹ́ kẹ́ ẹ mọ̀. wọ eléré kò tí ìyá tí wọ́n máa sọ fún mi. kò sí wàhálà màá fi ẹ́ sílẹ̀ nsìn màá fi ẹ́ sílẹ̀ dáadáa kó digest gbogbo nǹkan tó bá máa sọ fún mi the very next time tí wọ́n máa bí ẹ́ tí ò bá rí nǹkan kan sọ fún mi wo gbàdúgbàdú àgbowó àgbàdo lọ́wọ́ èmi pẹ̀lú ẹ̀ ọmọ ẹ tọ́jú òbí o òbí ẹni òbí ẹni ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ tọ́jú wọn ọmọ tó bá tàpá sóbì o ó sọ wáyé láti ọ̀hún náà. dàpọ̀ kí ló gbàdá tó ń ṣe fún mi ó fẹ́ lè máa yè mí ah because mi ò mọ ìsọ̀rọ̀ àfihàn kó rí ẹ lójú tèmi ẹbẹ tí mo kí ẹlẹ́sìn náà. ẹni tá a jọ ń gbé nílé tí ò bá rí lóṣù ṣé kò ní rí lọ́dún mi tí ò bá rí léèrè ṣé kò ní rí lọ́la kì í ṣe wípé a ò gbé ni tọ́mọ bá wá kúrò ní ọ̀dọ̀ àti tọ́wọ́ àtàtì jọ wá sí ọ̀dọ̀ wa ṣọ́mọ mi ò lè lọ sílẹ̀ kan àbí àǹtí fúnra rẹ̀ ò lè fẹ́ sílẹ̀kùn pé kí nìkan tó wà bẹ́ẹ̀ kí lẹ́yìn kíra láti sọ̀rọ̀ kì í ṣe pé bóyá gbogbo ọ̀kan lọ́dún kejì ló ṣe sí láti mọ̀ ẹgbẹ́ tó bá tẹ̀lé mi débẹ̀ bẹ́ẹ̀ ẹni sọ pé mo kí alex láti mú kúrò nínú ilé lọ sínú igbó níbi tó wà nínú ilé tá a gbọ́ pé kò sí tí ò ní ṣẹlẹ̀ mo ti wá rí bó ṣe máa rí mo ti wá káàkiri mi ò tí mi ì mọ tó ti sọ̀rọ̀ mi mi ì mẹ́ tó ti sọ̀rọ̀ fún ó lè ti lọ sí radio station ó lè ti lọ sí media house láti lọ sọ oríṣiríṣi kan ìyẹn ni problem ti mo báyìí ìṣòro tí mo nílò ẹ̀mí mọ́ tí mo ṣe ẹ̀sùn gbogbo tó wà lẹ́kọ̀ọ́ tó yé mi mọ́ because lójú àwọn èèyàn sì bẹ́ẹ̀ ni kò ṣe ritual ni yes ritual ló bá pè náà. mo ti gbé pé adé mo lè kíkà sí ní Jamaica first. kí wàá next thing. ẹ sọ fún mi pé kí n tàn sá. ṣòro rẹ tí o kò máa ń pè yẹn ọjọ́ kan máa bẹ wá kàn ṣe sí ah, ah! i rubbish wo ni gbogbo eléyìí. sorry sir. get out idiot. ẹ dàpọ̀ ọmọ àtọ̀jẹ́ yẹn ń sìn. òbí mi ò òbí mi kíkún má má pa òbí mi ó kí wọ́n jèrè ọmọ kí n lọ́lá tí ṣìkẹ́ wọn níjà rẹ̀. wọ́n lọ sí ọ̀rọ̀ ẹ̀ má pa ọ̀la ìwọ̀n àmì òwò. òdìlẹ̀ ọ̀la wọn kí ló ń ṣe. mo pe aago ẹ títí kò gbé aago mi ìgbà tó yá aago ẹ̀ tiẹ̀ wà lọ́mọ rárá. lẹ́tà ni mo ṣe wà kẹ́tù náà pé ọ̀rọ̀ yìí bí wa méjìlá ni mo sọ. mi mọ̀ bóyá o ti ṣàlàyé àwọn kankan fún yín ẹni tí ti dúpẹ́ bá sọ fún yín ẹ má gbà bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ kàn jọ tó ọlọ́run ẹ bá wà yanjú ohun tó bá wà láàrin àwọn méjèèjì ẹ jọ mọ́. dàpọ̀ jọmọ pé gbogbo nǹkan tó ń sọ láti ẹ̀kọ́ mi ò understand nítorí pé dúpẹ́ tí wọ́n ń sọ yẹn ìjọ oṣù tèmi àti ẹ ti sọ̀rọ̀ gbẹ̀yìn àbí tá ti ríra mi ìrántí so gbogbo nǹkan tó ń sọ látẹkùn spring sí mi mi ò understand. ẹ wò rí dúpẹ́. ó ti pẹ́ tí mo ti rí dúpẹ́. ó ti tó bí ọ̀sẹ̀ kan tí mo ti rí dúpẹ́ wọ́n lè sọ fún ọ̀dọ̀ yín bí ìlú wa mọ́ mi. o ò rí dúpẹ́. mi ò rí. o ò rí ọmọ mi lọ́wọ́ lọ́wọ́ báyìí. wọ́n ní 24 hours kó wá ọmọ mi fún mi tí ò bá rí ọmọ mi within 24 hours àwọn òbí yà wà ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ dàgbàsókè dàgbàsókè kó wá ọmọ mi fún mi lọ́wọ́ ọmọ mi tí ò bá rí ọmọ mi dàpọ̀ tí ò bá rí ọmọ mi mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ o lẹ́yìn gbogbo ọmọ mi fún mi ìkà. ṣé nǹkan tó ń try láti sọ fún mi ni pé gbogbo àlàyé tó ṣe fún mi pátápátá bọ́rọ̀ ṣe jẹ́ gan-an ló ṣe sọ yìí. mo mi mélòó ni mo fẹ́ sọ tí mo fẹ́ máa mú rọ́mọ́rọ́ mi bó ṣe rí gangan ni mo ṣàlàyé fún yín yẹn ṣé bí bàbá mi ni ọkọ mi ẹni tí mo bímọ fún kí ni reason tí màá fi máa parọ́ mọ́ ẹ wò ẹ ṣàfilẹ̀ kó máa kó rádaràda ẹ ló bó ṣe ń lọ yẹn ṣó yẹ yín bó ṣe rí gan ni mo ṣe ṣàlàyé fún yín. ẹ wò mọ́ mi èmi fẹ́ lọ wọ ọmọ mi. bá mi kí. kò sí iṣẹ́ kan. Ah, iṣẹ́ wà sá iṣẹ́ wà sá. Eh, ìyàwó ẹ̀ kan. nítorí ẹ̀ ni mo ṣe wá rí yín sá ó ti tó bí ọjọ́ bíi mẹ́fà méje báyìí tí èmi àti ẹtí ní misunderstanding mi ò tiẹ̀ mọ bí mo ṣe lè bẹ̀rẹ̀ nítorí pé kò ohun tó ṣẹlẹ̀ ò nǹkan tó fi lè bínú tó lẹ́wù tó fi bínú yìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì fi ojú kan dúpẹ́ láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó kàn bínú kúrò nínú ilé lálẹ́ ọjọ́ yẹn. àárọ̀ ọjọ́ kejì mo lè wá díẹ̀ káàkiri káàkiri mo wá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mo wá káàkiri wọn láwọn ọmọ tó wà ẹ̀rẹ̀ ilé ìgbà tí màá fi padà dé níbi ọjọ́ kẹta dúpẹ́ ti wá kúrò rẹ̀ kúrò rẹ̀. nígbà tí mo tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe findings ni pé ẹ wá kí ló ń ṣẹlẹ̀ ibo ló lè wà ó ní wọ́n sọ fún mi pé ọ̀dọ̀ mọ́ mi ló wà ṣé àwọn pé mo dé ọ̀dọ̀ mọ́ mi dúpẹ́ mọ́ mi dúpẹ́ ò tiẹ̀ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi ìṣe ló ń wọ̀ ní out nílé wọn. o jẹ sọ ikọ ọdọ mọ mi ẹ I am very sure ó wà nínú ilé yẹn sàn. ọ jẹ́ kí n bẹ nǹkan kan kí ni ìrẹ ṣe fún àbí kí lẹ ṣe fúnra yín. ẹ <sighs> sà ẹ má jẹ́ ká wádìí nǹkan tí mo ṣe fún tàbí tí ó ṣe fún mi ṣe ní tó important jù ní pé kẹ́ jẹ́ kí mi àti ẹ̀ka jọ ríra ká dẹ̀ parí nǹkan tó wà lẹ́yìn kí mọ̀mí ẹ jókòó kẹ́yìn náà jókòó kémi jókòó kó náà jókòó ká yanjú nǹkan tó wà lẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ òní dọ́gba tèmi bá rojọ́ sí tó náà bá rojọ́. ok ok nǹkan kékeré nìyẹn èmi á rí àdúpẹ́ ṣé nítorí ẹ̀ ló ti wá káyà sókè. Ah, ó tó nǹkan tí màá fi káyà sókè ọ̀rọ̀ ìyàwó là ń sọ yìí ọ̀rọ̀ obìnrin kó tó di pé ó máa bẹ̀rẹ̀ sí ní fi ẹyọ kún méjì tí ò ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tètè mọ bí màá ṣe parí ẹ̀ láàrin ara wa. Eh, nǹkan kékeré nìyẹn kí n bá rí àdúpẹ́ máa yanjú ẹ̀. ẹ ṣe kò sá thank you sá. kí wàá ní kí n wá fún ẹ sìn. ọṣọ àwọn ẹgbẹ́ mi àti ìyá yìí àti jí bá ṣe lọ àwọn ọmọ ti wà labroad <laughs> kúrò tẹ̀dẹ̀ ìgbà nǹkan kan jíjẹ Ah, ńkọ́. ó ti yé mi ó ti yé mi ẹ jẹ́ kí n máa lọ mi ò fẹ́ ṣe gọ́gọ́ bọ̀ nílé. mo jìyà lómi mi kí n tọ́jú wọn. Ah, ẹ dáre jọ̀wọ́ má bínú o ẹ ó ti pẹ́ tí mo ti fẹ́ pè é bọ̀tà àwọn iṣẹ́ tá a ṣe yẹn fún mi ní àwọn concerns kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti àbúrò mi gbogbo ẹ̀ lẹ́mọ̀ láti bí oṣù márùn-ún sí mo ti rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó wà pẹ̀lú business mi mo dẹ̀ rí wípé àbúrò mi yìí ó lè pa mí àwọn òbí mi tó wà lọ́dọ̀ ẹ̀ ó ní nǹkan ṣe inú ayé mi dáre bí òwò kó jẹ́ dráìvà oníkálùkù lórí ọgbọ́n ti kí ló rò pé mo lè ṣe ọ̀gá ṣé rí gbogbo nǹkan wà lẹ́yìn àwa la wà lókè àwa la mọ òkú tó ń ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ àbúrò yìí tẹ̀ ń sọ ni ah, ọ̀gá ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú mi ẹ̀yin for the past three months ń sìn àwọn èèyàn gbowó oṣù ẹ ẹ wo kò bójú lórí ọ̀rọ̀ àbúrò yìí náà ni ẹ ní láti act fast ẹ ní láti discipline ẹ gan ọ̀gá ẹ discipline ẹ gan ẹ má fọwọ́ yẹpẹrẹ mú rárá ọ̀gá ẹ discipline ẹ gan. iṣẹ́ ẹ̀ka rẹ̀ o lè máa lọ. tiẹ̀ tó mi ò tó lọ́pọlọ tó tó tó ga ni. èdè sí ní àbúrò mi ṣé kí n sọ́sọ́ mi ni àbí kí n pa àbí kí n lù mọ́lẹ̀ èdè sí pẹ̀. wọ́n mi dúpẹ́ ó lajú ó kàwé abiyamọ dẹ̀ ni ó ní àwọn ìwà dáadáa ká máa ń bá lọ́wọ́ àwọn tó bá kàwé wọ́n lè lajú ẹni tó bá ń lajú bákan náà tó tún kàwé ó tún náà ọ̀wà kan tá máa ń bá lọ́wọ́ wọn tí ò dẹ̀ yẹ ká bá lọ́wọ́ wọn. wọ́n mi dúpẹ́ kí ló ń ṣẹlẹ̀ gan-an ò ń dójú tì mí o. ọ̀dà mi mo ń dójú tì yín. yes. ẹ wo àtìgbà tẹ́tí wọlé mi ò understand yín rárá ẹ kàn beat about the bush ni owó ilẹ̀ ń pa látìgbà tẹ́tí wọlé ẹ jẹ́ kí n understand kí nǹkan tẹ́ ẹ rí lè sọ gan-an. nǹkan tí mò ń sọ yìí ẹ wọ́n mi dúpẹ́ ó yí ẹ dáadáa o ọkọ ọmọ ẹ jẹ́ kó yé mi pé ọ̀dọ̀ ẹni dúpẹ́ wà. ìṣe tẹ̀sí jókòó iṣẹ́ ẹ̀yìn rí dúpẹ́ ń bíbà ṣe bá mọ́lé ta ti jíjọ jáde wá ilé ta ti jáde ta bá ti fi ààbò fún eégún a máa ń jokun ẹ lẹ́yìn. wọ́n dúpẹ́ ó jokun kankan lẹ̀ o ibi ni dúpẹ́ wà i'm quite sure of that ibi ni dúpẹ́ wà o. bọ̀dá mi ẹ wo ẹ fọ̀rọ̀ dúpẹ́ ti sẹ́gbẹ̀ẹ́ kan kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu nǹkan tó bá nílé máa gbé wá. ọmọ ìdúpẹ́ ọmọ ìdúpẹ́ ọmọ ìdí ọba yẹn definitely ìfọkàn ṣẹlẹ̀ nílé màá dẹ̀ ní ìṣòro pé mo jókòó mo mọ ṣẹlẹ̀. má bọ̀ mo ti wà ní ọ̀rọ̀. Dúpẹ́ this is serious. Iṣẹ́ òun làwọn ọmọ tí má dẹ̀ pẹ́jú mi lẹ́yìn nǹkan tí mi ò lérò ni àpò máa fi mí ṣe. Ó ga o. Òun nìyẹn ń sìn. Tá máa sọ fún yín, marriage ni o, marriage ni o, marriage is not like that. You can't just jump into marriage. Eh? Wo problem tó ń fẹ́ sìn sìn? òun ni máa ń sọ fún dáàdì dáàdì mi máa ní mo ti tóbi jù mo ti wújù kí lọ márùn kí lọ lọkọ máa sọ pé dáàdì ẹ lè rush mi ẹ má kọ mi lójú wá ti tó àsìkò fún mi láti fọkọ má fọkọ kó má kọ mi lójú nǹkan tó ń fèsì sí ẹ wo ó má jára ẹni o ah, ó má jára ẹni. ṣe yí ṣe yí I'm fine ó dàbí sínú ẹ̀kọ́ tó ń pàtàkì ẹlẹ́nu tó bójú ẹ̀ ṣe ń dán. mo ṣe thank you. Actually, Yeah. She meet ọ̀rẹ́ mi Dúpẹ́ Agnes primary school. Really? But my don't mind. Ah, hello. Nice to meet you. Hello, A mini call. Okay. Hello. But sorry o, ojú yìí yóò dáhùn kó wà familiar like we've met before. At all. Ah. fóònù bá sọ̀rọ̀ àtàrọ̀ ọkùnrin tẹ fóònù. ṣé àwọn tó wá ń bá sọ̀rọ̀ ẹ̀ lórí fóònù sọ wá important nǹkan tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀. ó fọ́ ni ìgbà nǹkan tó ti sáà mi because àwọn young ladies tó kọ̀ rẹ̀ òun jẹ́wọ́ tán kí ló fẹ́ fi máa yìí wá ṣe. ṣòrí máa rí màá tó wá dárí kan yẹn òun gangan mo fẹ́ lò now ṣé wọn pé mo sọ wọn pé mo ti mọ̀ tẹ́lẹ̀ yeah and there's something very unique and special about that. n tẹ kọ fẹ́ ṣé wọn kí n tiẹ̀ dé bẹ́ẹ̀ kí n gbọ́ṣẹ́ wò ẹ̀ nà ó dẹ̀ ní ẹ̀. Eh? mo fẹ́ gbọ́ṣẹ́ wò. <laughs> Eh. Eh, ah, mo máa ga díẹ̀ o but nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun àtọkọ ẹ̀ wọ́n ní misunderstanding tí ìjùbẹ́ra bíi wọ́n wù kí so o lè fi opportunity yẹn. Eh, èmi náà ti rò bẹ́ẹ̀ but ṣé mo ti bá a sọ kò dá mi lóhùn still and since you are a woman mo believe pé wọ́n ló máa wà in the best position láti mú ọkọ tá a fẹ́ ṣe. ìwọ gbọ́ngàn ló wà in best position láti ṣe because ṣé mo kó o ti máa ń ṣe tẹ́lẹ̀ so mo gbogbo àwọn trick tó máa ń lò. Yeah, yeah, ó ti bọ̀, ó ti bọ̀ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ kí n up kú sí fún. jẹ́ ká súnmọ́ má yà kó dọ̀ ṣe. torí ṣe ní ìbáradé wájú yìí ni bẹ̀tí ṣe lè àmì ṣe. ẹ má bẹ̀rù dábàrà o èwo ni ìyá mi máa ṣe yìí máa gbọ́ fún kẹpá ọmọ mi máa ṣe yìí máa gbọ́ kẹpá ìyàwó máa ṣe yìí máa gbọ́ fún kẹpá. ẹ ẹ dáadáa ní ipa gan náà ṣe bá búrò nìkan ló ṣe ìdẹ́ni kápá igun ẹ ṣé bọ́bá ibà ṣe ìdẹ́ni kápá ìmọ̀ ìfún wa ṣáà ní ojú ẹ̀ ni. ṣé kọ́tẹ́ sọ fún mi sí ni pé iṣẹ́ tí mo gbé fún yín ẹ lè ṣe. a lè ṣe owó tẹ kó fún wa ẹ̀yẹn ti lọ ìbá níṣẹ́ mi ẹ̀rí pé fún wa a lè ṣe yẹn mo sọ fún yẹn. Ah! owó tí mo lọ yá owó ti jẹ́ gbèsè báyìí. Ah! Dàpọ̀ Dàpọ̀ Dàpọ̀ ta ló gún yan fún ẹ tó ń tọbẹ̀ òṣòro mo ṣe mọ̀ ọ́ sí pé who were after life meaning. Should be smart? Hmm. Tell you bá mú If you know lè dúró. Mo wá màá yọ tọmọ ìyá kúrò pàpàtà ń sìn. Mo rí i pé ọ̀tá mi ni, èmi náà wá dìde pé gẹ́gẹ́ bí ọ̀tá fún ẹ. Dàpọ̀, wàá gbà á. Dàpọ̀, wàá wàá mọ̀ pé ẹran tó yí ni ó pè ní nọ́mà gbogbo ọ̀nà ni màá gbà màá méjì kó gbà mi lọ́wọ́. sọ fún ẹ pé mò ń dáná ní kíchìn kan tó délé nǹkan. wo ọ̀rẹ́ mi ò wá imú láti mú nǹkan. juice ni ìnáwó lómi ọsàn. mo wà òkè mi ò mú. ó wà òkè kí ni nǹkan tó máa ń ṣe ẹnu. gba dúǹkì fún mi jàre kó mú. Mm. fún àgbà yẹn kó fà ní nǹkan tó lè mú. Ah, ó ní mi ò mú ṣé tipátipá ni. kí ló tẹ̀ máa ń ṣe ẹ gan-an kí ló máa ń ṣe ẹnu tí mo ṣe gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ni àbí mo fẹ́ fi nǹkan sínú dúǹkì fún ẹ ó ti mú ilé o kí ló dé mo ní mi ò mú o ṣáà ní fún mi ní by force. máa tètè fà gbà lọ́wọ́ mi. kódà mi ò mú. mo ti ẹ̀ jẹ́rìí ohun ṣe lónìí tó má ti bí ẹ̀dá kó má mọ̀. wàá rí bá ṣe mẹ́bí bébì sí. fífi mo fún ọ ni. mú kí tó dé o. yes ma. wo ṣáà dé mi lóhùn mọ́mì ti ń pè mí lé. ṣe kíá o. obìnrin ẹ máa ṣọ́ra ṣe ó sá fún kó má padà wá pàdé àrùn ṣó wá rí lọ́kùnlọ̀ kan fi lọ ẹ o ìwọ ló ṣe bí a kì lọ lu alúmọ́ni jùmọ̀ action ẹ̀ make sense na. o need. ẹ̀ẹ́n o need mọ́ ok ok ok ok ẹ̀ mo bọ̀ fún mi ten minutes wàá you mi sìn. ẹ jẹ́ kó mọ̀ orí oko smart ṣé ìyá mi sùn. Alô, amém. sir. Who be the person? The guy? Okay, and eh, let him call me. All right. bye-bye. wà surprise láti rí mi àbí. Hmm? anyway ṣorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ ṣorí gbogbo ọkùnrin as in every man tó bá appreciate ìyàwó ẹ̀ as a beautiful woman no matter what the circumstances kò yẹ kó jẹ́ kó kó kúrò nínú that makes him less a man tó bá jẹ́ kó lọ ṣùgbọ́n èmi tó ń wò yìí I am ready personally to appreciate you as a woman. sori ni wọ̀kì ní ìgbọ̀ yes o de láyà àyà tó dẹ níyẹn mo believe mo ló máa ṣe pa ẹ. o de take it easy now. take what easy. you know she rò people bullshit? òṣì tí wàá ti tọ̀ mí wá ṣe gbogbo ẹ̀ṣọ́ kùnkùn sí mi ni. calm down now. ìwọ pàdé àpòpọ̀ pẹ̀lú tọ̀mí wá láti fi oògùn sínú drinks fún mi kí èmi lè kí wọ́n kíní burúkú ìgorí mi kó bá mi lájọṣepọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n ní kó calm down take it. kí ṣe calm down. ó yẹ ìta alẹ́lẹ́ ó ti bọ́ kánsì bí bẹ́ẹ̀ kọ́. kí ni mo tẹ̀ bá nìdí ló ọba ta kọ́ mi lábí ìwọ gbá èmi ní etí. yes mo ti gbá etí ẹ tó bá dẹ̀ tún sọ̀rọ̀ màá tún gbá sí i o ti bọ́ kánsì kí tó pe security kan wá gbé ẹ jáde ọ̀dẹ̀ òpó náà lérò. mo ní kí bọ́ta. hello. sínú ọtí kí wọ́n lè bẹ ní àjọṣepọ̀ nítorí pé ó wà bíbà ah, ní oníṣojú mi kò ní ṣojú mi rárá ọ̀rọ̀ tí ẹni wọn fẹ́ yálò báyìí àmọ́ wàá wá bá mi ránṣẹ́ pé dàpọ̀ màá wá bí n tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ lẹ́yìn yẹn màá wá fa ìlè lọ́wọ́ ohun tí ẹ bá rí kejì jọ lọ fi ra yín ṣe ní ilé yín náà ìyẹn pè mí ju kí n máa rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ó ní rádaràdà mọ́ èmi lọ́wọ́ láéláyé kọ́ran yẹn wàá padà sí ilé ọkọ ẹ̀ ni without that without that you are playing with fire. bẹ́ẹ̀ni ẹ̀yin obìnrin ẹ máa ṣọ́ra ṣe ó sá kó má padà wá pàdé àwọn ṣó wá rí lọ́kùnà tán fi lọ rẹ o ìwọ ló ṣe. dúpẹ́ kí ló ṣẹlẹ̀ bí o fẹ́ lọ sí mọ́ bíbo ló ń lọ tó ń travel ní sùúrù mo sì ní kékeré kúrò ní òun nínú ẹni dùn yìí kí ni wà tí mọ́mí fàdé lẹ́gùn tí o fẹ́ máa béèrè question lọ́wọ́ mi àbí kájọ máa lọ mi understand báwo kí ló ṣẹlẹ̀ ìwọ rẹ mo ti pe lára ó ní kó òun ò sí around bí mo dẹ̀ ṣe ń wò wọ lórí ìdúró ó possible kí wọn náà má sí ilé kó travel tó bá dẹ̀ mọ̀ wípé o ò sí ilé jẹ́ kí n mọ̀ kí ibẹ̀ máa bá tèmi lọ. dúpẹ́ dúpẹ́ ẹnì jẹ́ kí n yọjú sí mọ́mì mọ́mì lè máa bínú pé mi kò bá kí àwọn ok mọ́mì ó lè lọ́kì wọn ṣòtúbọ̀ àríra lẹ́tà dúpẹ́ ok dúró dúró dúró dúró náà. ní kájọ fèyí. ṣé bá mi ṣe. bó ṣe jẹ́ nìyẹn sá ẹjọ́ náà máa fún yín ṣe mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ẹ rí báwọn yanjú ẹ ṣàbáwọn yanjú ẹ ẹjọ́ nítorí ọlọ́run. ẹ actually èmi ṣe gbòòrò mo lè ṣe gbọ́ náà ni take step tètè jọ́dọ̀ mú mi wọn ni kò sí lè lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ kan lójú ìgbà ẹ má wọrí agbára ọlọ́run everything máa yọjú ìjẹ́ ṣe gbọ́ ọ̀sìn agbára ọlọ́run máa yọjú everything ṣe gan ni ṣe gan ni thank you very much. Thank you. C'est bien. ní òkú ìfarapamọ́ fẹni tó máa wọ mi ò rí reason tí màá fi máa há ìdè kan fún yín kò sí nǹkan tó le tó ṣẹlẹ̀ láàrin ẹ̀nà àti Dàpọ̀ a kàn ní èdè àìyedè kékeré kan ni mo dẹ̀ believe pé a lè house fún ara wa nǹkan tó mú mi kúrò nínú ìṣó kò ń ṣe nǹkan tó lè sà. kò sí nǹkan tó lè sọ fún mi tí mo lè sọ fún ìdá àlàyé kí ni nǹkan tó rí. ẹ mo wà lé mo wà ilé ni mo wà tó bá ń ṣe ó tiẹ̀ dá tí mo bá yín lé. ó dàbọ̀ ó dàbọ̀. ó tiẹ̀ ó dà mo ṣe máa bá yín lé o wàhálà wà o. akíọ́lá. ẹ wò mi nǹkan tó máa dà. àní o tiẹ̀ jókòó náà tí ìbá tiẹ̀ kú kó tiẹ̀ ní kó ṣẹlẹ̀ ó tiẹ̀ sì kọ́kọ́ jókòó. títà kọ́ kú èmi akíọ́lá ló pa. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. ó fi ìyá àti bàbá tèmi ó fi ṣògùn owó. akíọ́lá ọ̀rọ̀ ń wo ni tó ń sọ lẹ́nu yìí ah, ah, pé àbúrò rẹ fi ìyá àti bàbá yìí ṣògbó ẹni ọmọdé ayé ó ọgbọ́n táwa gan lẹni tó sọ fún ọ nígbà òwò ti gbọ́. ọkú ẹni tó sọ fún mi kò lè kúrò nítorí dàbí ẹgbẹ́ kí èèyàn kú sọ̀rọ̀ fún mi kí ilé kúrò. Ah, ọ̀rọ̀ díẹ̀ mẹ́mi nǹkan tó sọ nǹkan tó sọ yìí ní dàgbù fìyà àti bàbá yín ṣoògùn owó sọ wá lè jẹ́ pé torí rẹ̀ ní fùrùkọ́kọ́ tí dàgbọ́ ń lé sí mi jò ní tí mò ń kì mọ́lẹ̀ tí ọ̀gbọ́ tó ń yẹrí bára tó ń yẹrí bára ẹ̀yìn wò bó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni lóòótọ́ èmi gbọ́ ni n ò tí ì gbà ṣùgbọ́n n mọ̀ bí ṣe yanjú rẹ̀ n ó ṣèwádìí tá a yanjú rẹ̀ tí gbogbo tí n ó kàn lẹ̀. mo kàn ní kí wọ́n sọ fún yín ni tí Dàpọ̀ bá ti kú ah. èmi Akínọlá ló pa ah. èmi ni mo kọ́ sọ fún yín o. Akínọlá kò dé yìí Akínọlá Akínọlá kò délé yìí bẹ́ẹ̀jọ bá ṣe egun tó kọ́ lè yàn ṣe dáná rẹ̀ àgbàlagbà ni wọ́n jókòó. ọkùnrin ò jókòó. àní mo ní o jókòó dókòó dókòó ẹ̀hẹ́n ó mọ̀ pé bí èèyàn bá mú olè tí ò mú lọ́rùn ọwọ́ báyìí tó mú nígbọ̀wọ́ olè ó tún padà wàá mọ́ńtọ̀ gangan fúnra rẹ̀ lẹ́sùrú ọ̀bá padà lẹ́sùrú ọ̀bá pàdé dàdé ọ̀bá bẹ̀rẹ̀ sí lájà sùúrù ló ṣe. arákùnrin kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ẹ ẹ jọ tó gbogbo ohun tí màá fi ṣòro ilé ní kẹfà wà ìwọ mo sọ fún òun náà wọn ló jẹ kí n máa pé kò sí ọ̀nà tí mi fi ní ṣòro ilé lọ́dọ̀ yìí ẹ̀rọ wọ́n wọ̀ bó ṣe máa ibi kì í ṣe ilé ẹjọ́ fún ilé ọwọ́ ìyá ẹ̀ má jẹ́ kó kú òní àkàtà yìí rárá má sì jẹ́ kí wọ́n jìnnà sí àkókò ẹ̀ àti ìgbà ẹ̀ láàrin èyí ọ̀la àti ọ̀túnla ọjọ́ ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí kò gbọ́dọ̀ yìí rárá tó bá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tó bá tẹ̀lé má máa mú sí láàyè kí n má máa mú yá láàyè kí n lẹ́mìí gígùn o èèyàn kó wọlé mi o. Ìgbà tí mo ṣe nǹkan tí ara mọ́ èmi fara mi rí ìyàtọ̀ nínú ìgbésí ayé mi mo ṣe máa fi àwọn ẹbí mi ṣòwò owó mo ṣe máa sọ wọ́n di nǹkan mi àti kékeré ni ẹ̀mí àti ṣoore fún àwọn òbí mi ti wà nínú mi hmm. kò ní mí lára gbà kan ní kí n kó wọn sọ́dọ̀ wípé kí n máa tọ́jú wọn kò lè dún bí oṣù bíi méjì lọ tí mo ṣe wíwí birthday tí wọ́n ní kí n ṣe fún àwọn òbí mi tí mo ṣe fún wọn tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dùn tó dáa. alàgbà kí mo sọ fún yín lọ́jọ́ sí ṣùgbọ́n ẹ ò farabalẹ̀ láti gbọ́ tèmi ìwé ló mọ̀rí kẹjọ ọ̀sẹ̀ kọkànlá ní ìyàwó tí àtọ́wọ́ ìmọ̀ sí amọ̀nà fún bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe ní kí n sọ fún yín ẹ ò farabalẹ̀ gbọ́ lọ́jọ́ yẹn àbúrò yín òṣogbo owó lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run àwúre téèyàn ń ṣe téèyàn fi ń jèrè ayé òun làbúrò yín ṣe ìwé fèsì orí kẹfà ẹsẹ̀ kínní ó ní ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ tẹ̀wọ̀n òbí yín kò fi klọ́ọ̀sì sí kò fi gbogbo àpò wọn sí báwọn sí báyìí ìyẹn ò sí lọ́dọ̀ yín ẹlẹ́ẹ̀kejì gbà tó bí ẹsẹ̀ kejì ó ní ẹ bọ̀wọ̀ fún wọn nígbà yẹn lẹ tó máa rí ìlérí gbà ó sọ pé ẹ bọ̀ èyí ní òfin àkọ́kọ́ pẹ̀lú ìlérí ṣùgbọ́n tó torí pé ẹ ti kọ̀ tẹ́ òbọ̀wọ̀ tọmọ tábìlì orin ẹ̀bọ̀wọ̀ ó wá ṣe ẹ̀jẹ̀ kẹta ó wá sọ pé ẹ ó máa ṣe eré tẹ́ bá ti bẹ̀bọ̀wọ̀ fún òbí yín ṣùgbọ́n ilé ìjà yìí lọ mú òun náà nílé tó wà níwèé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ kọkànlá ó sọ pé ẹni tí ò bá ti bọ́ lábẹ́ bàbá àti ìyá rẹ̀ ó ní kò lè ṣe rere nígbà tó wá dé ìwé ogun ẹsẹ̀ ogun wá jẹ́ kó yé wa dáadáa wípé ẹnikẹ́ni tó bá ti bọ́ lábẹ́ bàbá àti ìyá rẹ̀ tí ò fi ti bàbá àti ìyá rẹ̀ pé pé a ó pa ò fi tíra rẹ̀ ní òkùnkùn pírímù pírímù ìgbà tí Fáráò bẹ̀rẹ̀ sí ní tọ́jú òbí ẹ̀ nínú ìwé sódò orí kẹẹ̀ẹ́dógún tí ò jẹ́ kí ìyá jẹ wọ́n ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí nílé ọ̀rọ̀ lọ ọjọ́ tó ti tàpá sí wọn ọjọ́ yẹn lògbó ti sọ̀rọ̀ ayé ẹ̀ ọjọ́ yẹn ni mo ṣe rí nípa ìdí èyí ibi tí ìṣòro gbà wọnú ayé yìí nìyẹn o ẹ̀yin gangan lẹ fà á ibi tó yẹ kẹ́ ẹ rìn sí ohun tó yẹ kẹ́ ẹ ṣe òun lẹ fi sílẹ̀ láì ṣe dábúrò ilé ṣe torí ògbólò nǹkan tó fà á nìyẹn. ẹ wo ẹ ti ẹ ṣe ohun pásítọ̀ ọlọ́run túbọ̀ mọ̀ fún yín ṣe ẹ ṣe rí ìdájọ́ òbí ò tiẹ̀ sí lọ́wọ́ ọmọ kankan kódà kí ọmọ bá ìyá rẹ̀ níbi tí wọ́n ti ń bá sùn báyìí kíyà rẹ̀ ọmọ ṣàgbèrè ìdájọ́ rẹ̀ ò sí ní ọwọ́ ọmọ o títọ́ ọmọ kọ́ láti ṣe ìdájọ́ o gbogbo ìdájọ́ láyé títọ́ ọlọ́run ni ọmọ ò sì gbọ́dọ̀ ti ara àwọn òbí rẹ̀ kó kọ́ lọ́lọ́run ọba bẹ́ẹ̀ ló ṣe rí káàkiri ti ẹni wípé o gbọ́dọ̀ sojúṣe rẹ fún àwọn òbí rẹ lọ́ba tán. ọkọ alàgbà ẹ jọ tó tọ náà bá mi bí àbúrò mi. ọwọ́ adẹni tí wọ́n ń bẹ̀ ní ìsìn. èmi ni mo ṣe é ó dẹ̀ máa ń sọ fún mi ṣùgbọ́n èmi ni mi ò gbọ́ láti kékeré èmi àti dáàdì mi ò ti bá dára wa ìwà yẹn ló wà nínú mi títí di àgbà yìí ẹ bá mi bẹ́ẹ̀ torí tọlọ́run kó dáríjì mi. a ti ní gbogbo ẹ̀ báyìí ẹ̀rẹ̀ ti ní gbogbo ọ̀rẹ́ ti yé sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ti máa ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ìwé àṣàyà fọ́tí orí ìwé àṣàyà orí ogójì ẹsẹ̀ rẹ̀ ó lé mẹ́rin ẹsẹ̀ òfin rẹ̀ ó ní ó fi èrúgbó ara rẹ̀ àyà tí a darí ẹsẹ̀ apá kan tí kò lè gba ọkàn rẹ̀ tí ò jẹ́ kó lè ṣe rere kò sì béèrè bí èké bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ ẹ tó wá mọ èké tó wà lọ́wọ́ ọ̀tún yìí tí ẹ rírò pé àwọ̀ àbúrò ló wà ń sìn tó gbà tí mọ̀ ń sìn ó parí owó tó kàn nísìn ni pé ká lọ bí àwọn òbí ẹ̀yẹ ká gbàgbà. talẹ̀ igbó yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ láyé tó kọjá òun. àtijọ́ tèmi àti ẹ ti fẹ́ràn ṣòro irun kan tó jọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ìgbà tí ò tiẹ̀ ti sin kankan gan mi ò wọlé láago mẹ́sàn-án alẹ́ rí kábọ̀ nítorí pé ká wá sọ pé mo wá ń yànlẹ̀ káàkiri ó ṣe máa wá jẹ́ ìsìn nígbà tó dúró tì mí tọ́tọ́ lọ́ọ́ wá ṣe yá ṣé mi ò sọ̀rọ̀ ọ̀rẹ́ mi fún ẹ tí mo sọ pé déédéé pè mí ibi kí n sọ pé àwọn gbogbo nǹkan tó ń fẹ́ lò ní ẹ́stéètì òun tó náà fi sọ mí di tí ṣé mi ò sọ fún ẹ tó fi wá rò lérò pé àwọn òbí mi òun ni mo fi ṣoògùn owó ṣé màá fi wọ́n ṣoògùn owó wọ́n á dẹ̀ yìí máa wà bí wọ́n ṣe wà yẹn wọ́n á dẹ̀ yìí máa dán bọ́ ṣe dán yẹn kò sí ọjọ́ kan báyìí tó lè sọ pé mo lu àkàn tí ó dá sí rí wáyé tí mo yẹ máa fi ṣẹlẹ̀ tó ti wá ní dìgbẹ́ fèsì láti wọ́n pé oògùn tí ẹ̀rù wà fani láti bí mi léèrè pé kí ló ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tó ti kúrò nílé tí mò ń gbé ẹ̀dùn kan sá láti bí síbí tó kàn tiẹ̀ lè wo wípé nǹkan tó ṣe ò dáa jọ tó o bá wá rí di ọ̀rọ̀ kan ṣé bó ṣe máa lóòzó ọmọ ẹni àkóṣe mi o. Thank you patient kò sí nǹkan tí ó ṣe pàtàkì láyé ju kí èèyàn kẹ́ òbí ẹ lọ gbogbo ọ̀nà kọ́nà tó bá wù mí mo lè mo lè ní kó bá mi ṣe fọ́tò wọn sínú aṣọ kí n máa fi bora sùn mo lè ní kó ṣe sínú dúvì wọ́n lè ya píṣọ̀ wọn sínú bàtà kí n máa wọ̀ káàkiri kò sí bí èèyàn ṣe lè pọ́n òbí ẹ̀ lé kò sí bí èèyàn ṣe lè kẹ́. I need to realize mistakes. Kí ni? Ẹ rà sá, ẹ kú jòkó. Ẹ káre bẹ́ẹ̀ ṣe ìyàwó mi mọ́lẹ̀ ah! Rárá o, èmi ò sí bẹ́ẹ̀ ní ìṣara wọn rárá rárá. Èwo èmi gan ni mo ń sọ fún pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ yẹn torí gbogbo ẹ̀ náà làwa náà ti gbọ́. Wẹ́ẹ̀, kò sí pọ́blẹ́mù ọlọ́run ti fi ìfẹ́ sáàárín mi àti ẹ̀ kó tó di pé ọlọ́run ṣe ìyanu láyé wa ẹ fi wá nǹkan rẹ. Thank ah! you. pé ilé akédani dání ló gbé mi bọ̀ máa tẹ̀lé yín wọlé ẹ ńgbẹ ti yà lójúde ńgbẹ ń bá mọ̀ pé ilé rẹ̀ ní ìbá ti padà lẹ́yìn ìwọ ìwọ à ọmọ ṣe ọmọ ṣe ìgbà yìí làárọ̀ rẹ tarúgbó rẹ ń kọgbà ẹjọ́ rẹ sì kọ ń gbọ́ ọmọ tí ó ṣe mí àti kékeré láti mọ̀. èyí ṣe láti mọ̀mọ́ tí ó ṣẹ̀ ní. wà búrò rẹ̀ àti kékeré lòun ti ya ń tọ́yà àti kékeré lórí eré rẹ̀ sì ti tẹ̀lé kó dìgbà tóbi bá ṣẹ̀ṣẹ̀ ṣàdúrà fọ́mọ. bára àyà yín ọ̀bá dá ńgbà tó wà ń kékeré náà ó bí ti ṣe náà nù. jíjẹ mímu tiwa náà bí ti dùkì náà nù. èyí ti láàánú òbí láti gbà ìwé rẹ̀ wá ní kékeré náà nìwọ náà sì ti ya ń tọ́yà. ìwọ́ọ̀dì kára rẹ gbà kára rẹ ò dá ebi àbúrò rẹ yóò takú pé òun ọ̀dọ́ ní ìwé àgbà kára rẹ bá dá. ọmọ ẹnìkan kan máa ń gbà tó ọdún lówó òdú ó sì jẹ́ ọba wo gbogbo ọmọ tó bá ti lóun ríran róbì ọ̀run yìí ríran ríran eléyìí tó ti láàánú òbí ó ti tẹ́wọ́ gba tiẹ̀ yóò sì ti mọ̀ dáa fún lọ náà. iṣẹ́ ìrọ̀kùn tó bá máa já láàánú kékeré la ti mọ̀ ọ́ ọmọ ọdún mélòó ló wà kò jọ ọmọ ọdún méjìdínlógún lọ tó ti ń raṣọ sọ́rùn mi kò wá di ìgbà tí wáyé pé ó di ìgbà tí bàbá fi gbogbo ilé lówó àmà tó tọ́ ìlú òbí. ìwọ nìkan ní raṣọ sí lọ́rùn ọ̀rọ̀ tí ijọ́ tó rè é ra bàtà wá fún mi tí mò ń pọ̀ nífun pé mo ti rówó tó ní òun ṣiṣẹ́ níbi búlọ́ọ̀kù kan ni tí mo ní àfárá n ò rí bẹ́ẹ̀ mọ́ tó ní ẹ kó n sàmọ wá tọrọ kọ́bọ̀ fún àná ni ǹgọ ǹjẹ́ mo tọ́ ẹ̀fọ́ rẹ wò rí. ẹ wò ó ẹ má làágùn jìnnà lórí ilé àti mọ orú èèyàn tó fẹ́ jẹ́ látọmọdé ẹ ṣe bó ra yí ẹ lóde àbúrò ẹ láti kékeré báyìí ló ti ń gbé wa gẹ̀gẹ̀ tó ń tọ́jú wa tí wọ́n mọ ojú tó dá tọ́pàkùrọ̀ ọmọ ẹ lójú ṣe bó rí àti kékeré náà lọ́lọ́run dẹ̀ ti ń bá mi gbéga bọ̀ gbéga ọ̀làdàpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àgbéga ni o ò tí ì rí nkankan òkè òkè báyìí lẹ́mọ ń wù sí òkè òkè ló máa máa lọ gbogbo àdáwọ́lé ẹ̀ pátá báyìí ló máa máa yọrí sí rere sẹ́yìn bí sọ́wọ́ kì í wọ́wọ́ tì ò ní wọ́wọ́ tì àpò ẹ̀ ò dẹ̀ ní gbẹ ọmọ aláàánú alálùbáríkà ọlọ́run àwa bá mi ti dogún ẹ̀ fún ẹ àwa bá mi ti ta ẹ lọ́rẹ. àmín. wo ire rẹ kò tún wálẹ̀ bọ́yọ̀ ọmọ ga sí i ni. bẹ́ẹ̀ ọlọ́run. orí kò dìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wọlé àdúrà jí lọ́tún lọ́sì nire ó mọ wọlé wá bá àmọ́ rú yín ẹ pọ̀ ń gbòòrò kì í ṣèwọ nìkan ńjọ́ òbí bá kú nírú yín wàá lọ pé gbogbo ayé wá lẹ́wàá lọ máa yáwó rẹ rẹra màlúù ẹ máa bọ́ gbogbo ayé òbí débi lù pa bí ò ṣe tòfin ìjọba tí mo rò àti dé tàìfẹ́ ṣe lọ́hùn lára rẹ̀ mo ti yìnbọn pa ọ́ dànù fúnra ara mi. Ẹ̀mí tó wà níbi tí kì í tọ́jú òbí ni. Ẹ ẹ ṣe ni kẹ́ bá mi gbàdúrà pé kí Ọlọ́run kó bá mi ti jáde nínú mi. Ohun èmi náà láti tọ́jú yìí. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run, bẹ̀ yín ni ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ torí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ́ mi ẹjọ́ ẹjọ́ torí tọ́ lọ́rùn mo bẹ̀ yín. ẹ wò ó ẹ jẹ́ ká wo ọlọ́run tó ń jẹ́ bẹ́ẹ̀ tó sì ń rí bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ kí èyí wà láyé láàyè láti lè jẹ́ kí bọ̀dá mi dọ̀bálẹ̀ síwájú ní ipa àwọn bẹ́ẹ̀ àti pé kí wọ́n realize pé gbogbo àwọn nǹkan táwọn ti ṣe sẹ́yìn pé kò dáa ẹjọ́ ọlọ́run yẹn náà ni mo fẹ́ kẹ́ àti dáàdì ìjẹba mo fi dárí wọn ìbádúrà fún ẹjọ́ dàpọ̀ ẹjọ́ dàpọ̀ ẹjọ́ dàpọ̀ abiyamọ mọ kú ọ̀rọ̀ abiyamọ mọ kú ọ̀rọ̀ ó máa wúwo o. béèyàn bá bírú eléyìí méjì láyé ṣé kólúwa rẹ̀ ó lọ pinnu kúkọ. ẹ má bínú ẹ bá mi gbàdúrà fún ẹjọ́. Akínọlá gbogbo ìkólọ ẹ pátápátá ló máa padà wọ ọlọ́run ò ní ṣí lọ́mọ tó ń rí òbí sámọ́ kò ní ṣí lọ́mọ tó ń lòbí ṣe jákèjádé mọ́ o ní agbára ọlọ́run ìwọ náà gbogbo ohun tó ti ní tẹ́lẹ̀ tó wá dàbí pé díẹ̀ kí a tó lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà ọlọ́run á dá padà fún wa. àmín. ọmọ

òbí máa jìyà lórí ọmọ ó yẹ kí wọ́n jọ̀rọ̀ ká ṣe bẹ̀bẹ̀ ẹ̀yin ọmọ ẹ tọ́jú òbí òbí máa lójú ọ ọmọ ẹ tọ́jú òbí o òbí ẹni òbí ẹni òbí ẹni lọmọ ẹni ẹ tọ́jú wọn ọmọ tó bá bàbá sóbì o ó sọ ayé àti ọ̀hún lọ ṣe jàǹgàlà jàǹgàlà jàǹgàlà jàǹgolo nítorí kọmọ lè gbáyé ọmúbáyé tó ṣóyẹ kó fẹ̀mí o èrè ayé òbí ṣálọmọ ẹ má jẹ́ kóbi ra mi ẹ má jẹ́ kíyà ra mi.